إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعين الكرام وأخوات المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله ọlọ́run bá tí gbogbo ọpẹ́ àti gbogbo ẹ̀yìn tọ́ sí òun náà ni ọba tí a dúpẹ́ ajẹ́rìí kí yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ò lówó gbó ọba tí ò lọ́ba kan ni ọlọ́run báyìí òun lọ́ba tí ó tọ́ láti máa fún ní ìjọsìn lóòrùn nìkan lẹ́yìn dá ẹlòmíì papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn tí ọlọ́run ọba àlìkẹ́ pa wá láti ká máa fún òun ọlọ́run ọba. a sì jẹ́rìí pé anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá ní ṣe òjú sí ọlọ́wọ́ bá ní. ẹni tí ọlọ́wọ́ bá lè fi lára sí gbogbo àgbáyé lè yóò fún ìyàwó mi náà bìlùmáàtì ìlànà òòrùn láti wá yọ gbogbo àgbáyé kúrò nínú òkùnkùn àìjọ́lọ́wọ́ bá mà láti wá yọ wá kúrò nínú òkùnkùn ẹbọ láti wá yọ wá kúrò nínú òkùnkùn ẹ̀ṣẹ̀ ila nur lọ sínú ìmọ́lẹ̀ ẹ̀sìn islam. فبلغ الرسالة النبي صلى الله عليه وسلم وجاء الله بعدكم ونحن على ذلك من الشاهدين أنا سوى لنا وتوجري النبي لوري لي باي ẹgẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ẹgẹ́ bó ṣe wá ìjẹ́rìí lọ́nà tó mọ̀ yìí ní hajjatul wadaa tánàbí ń bi àwọn sọ̀hábà léèrè pé hal ballagtu ìjẹ́ mo jíṣẹ́ ọlọ́wọ́ bá pé fún yín táwọn sọ̀hábà dẹ̀ ní bẹ́ẹ̀ ni anabi jíṣẹ́ pé anábà ní ọlọ́wọ́ bá mọ́tà jẹ́rìí mi o àwọn tó ọ̀rẹ́ mi sínú àti jẹ́rìí mi kí mo àwa náà wà nínú àwọn tí ó jẹ́rìí bí anabi sallallahu alayhi wa sallam pé gbogbo iṣẹ́ tọ́lọ̀ ọba àlekèrè fi rán sí wa gbogbo ẹ̀ ló jẹ́ fún wa. wà á jẹ́ àmánà àmánà tọ́lọ̀ ọba àlekèrè gbé tọ́ anabi lọ́rùn àmánà tó tablighi risala àmánà mímú iṣẹ́ ọlọ́run ọba lógóńgó anabi pé àmánà náà fọlọ́run. wà á nọ́ sọ al ànábì jẹ́ kìlọ̀ fún àlùmọ̀ yìí ànábì ṣe wá sí fún wa ànábì fún wa ní ìmọ̀ràn ànábì gbà wá níyànjú. ká má bàa sọnù ká sì lè bàa wà nínú àwọn tọ́lọ̀ ọba àlejò láyọ̀ lọ sí. wàtàwọ́kàná àìlàmà hajjatin baydaa ànábì wá fi wá lẹ̀ sórí ìlànà tó gbogbo lailuha kanahariha tí wọ́n ti pé òru rẹ̀ ó dọ́gba pẹ̀lú ọ̀sán rẹ̀ níbi mímọ́lẹ̀ tí ò rújú rárá la yazidu anha illa halik ẹnìkan kan ò ní gbórí kúrò nínú lànà nàbí sallallahu alaihi wasallam àfikọ́jẹ́ ni tí ó parun. àlékún tí ọlọ́wọ́ bá àtúnyàjẹ́ jẹ́ta ọlọ́wọ́ bá kọ́mọ bá nàbí sallallahu alaihi wasallam àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrójú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam ila an taquma as-sa'ah títí di ọjọ́ ìgbéra kìyàrá. ọ̀rọ̀ tí a ń gbéyàwó lọ òun náà ni ọ̀rọ̀ tó wà nínú kẹsẹ̀ tí wọ́n fi ká ohun Sheikh Yahya ibn Ali al-Hajuri wọ́n fi ká sílẹ̀ wọ́n sì fi ránṣẹ́ sí Nàìjíríà nípa ìbéèrè tí wọ́n béèrè lọ́dọ̀ Sheikh Yahya al-Hajuri lórí ọ̀rọ̀ ọkùnrin anù yìí tí ń sọ nínú yìí tó náà ti jẹ́ ní anù fúnra ẹ̀ muhammad bin ali jabata muhammad wa ma ali jabata ó ní à ń gbìyànjú láti tú sí èdè abínibí wa kí a lè máa gbàgbọ́ yé nǹkan tí wọ́n sọ nínú kétẹ́tì. Nàìjíríà bá láyé jẹ́ òun náà ń sọ̀rọ̀ nípa wípé ìyẹn lè sọ wípé lápẹ́já tó kú táà lè sọ pé kéèfèrí àtàà sọ pé ọmọ ẹ̀nà ni pé lágbájá yóò wọ náà lágbájá ó ti wà nù báyìí ọmọ ẹ̀nà ni yóò ṣe péré nínú náà ǹjẹ́ a lè sọ bẹ́ẹ̀ fún ẹni tó kú. eré báyìí ó ní àti à ọ̀nà méjì lọ̀rọ̀ ikú ẹni tó wà nílé ayé tí ò tí èèyàn gbọ́dọ̀ sọ fún yín o ọmọ ọ wàá ṣe nínú náà wàá wọ náà èèyàn gbọ́dọ̀ sọ fún yín torí pé àmàbí tí ẹni yẹn tí ó parí ètò tí ó parí ètò tí ó parí ìrìnàjò ìtẹ̀mí ayé rẹ̀ sí. ó lè padà wá yí kó padà wá di mùsùlùmí kó sì kú lórí Islam so nítorí ẹ̀ àlè sọ pé èèyàn tí ó ti kú tó sì wà ní ayé kálọ̀ ọmọ ẹ̀ná ni kárí ó ṣe gbére nuna kódà kó jẹ́ sí pé ìrọ̀lẹ́ báyìí ó kì í ṣe mùsùlùmí kò bá ìsìlámù mọ́ láti wíru gbólóhùn yìí. náà ẹlẹ́ẹ̀kejì lẹ́nu tó ti wá kú ẹni tó ti kú báyìí ìyá lè sọ pé bẹ́ẹ̀ ni láyé tóun ti kú láti sọ́kọ́ ọmọ ẹ̀nẹ́rì pé lágbájá o ọmọ ẹ̀nẹ́rì o kódà ó wà nù náà báyìí àbí kódà yóò wọ náà kò sí nǹkan tó lè dé kò sọ́gbọ́n tó lè dá ó ti dájú náà pé ọ̀wọ́ náà ó sọ fún ẹ̀yẹ o ìjà lè sọ ọdún kaba yìí orí kàtà ń gbé yẹ̀wò kí ni àkídà ahlu sunna lórí ẹ̀ sọlánà akatira ẹ̀ẹ́dìkọ́dù ahlu sunna ti sheikh abdullahi jibril tí wọ́n ń sàlàyé nínú tírà náà wípé lánàá àbílẹ̀ àhàdé bìrìjánná ti wà lábìnrin náà nínú àkídà ahlu sunna wal jamaa ni pé àní sọ pé àní jẹ́rìí àní jẹ́rìí lẹ́yìn ẹ̀kan lórí pé ọmọ àlùjànnà ni bẹ́ẹ̀ la àní péyàn lọ́mọ iná àyàfi àwọn tí ẹ̀rí wálé lórí tí ẹ̀rí já kọ wọn báyìí pé lágbájá fil janna fúlánù àti àwọn tẹ́rì dákọ̀ wọn tẹ́rì wálé wọn lórí pé lágbájá fi náà lágbájá fi náà pé ẹni báyìí ẹni báyìí tánàbí dákọ̀ wọn tá a rí ẹ̀rí fún àwọn wọ̀nyẹn nìkan òun náà ní abirọ̀ ilẹ̀ fún wọ́n jọ máa jẹ́ náà ni máa ná. tó bá ti lè yàtọ̀ fáwọn yẹn àgùrọ̀ sọ bẹ́ẹ̀ àwọn sàlàyé lánàá wípé ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin ká sọ pé gbogbo mùmí ní o ọmọ àlùjànnà ni wọ́n eléyẹ àdìsọ bẹ́ẹ̀ dáadáa kí gbogbo àwọn mọ́mì ní ọmọ àlùjẹ́ndà ni wọ́n ká ní gbogbo àwọn akẹ́ẹ̀tẹ̀ rí ọmọ náà ni wọ́n ká ní gbogbo àwọn Yahudi jíù ọmọ náà ni wọ́n ká ní gbogbo àwọn Christian ọmọ náà ni wọ́n ìyẹn ni sọ báyìí ká ní gbogbo ẹnikẹ́ni tó bá ń pín ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba àbókó sẹ́bọ tó fi kú gbogbo àwọn sábàtàbà yìí náà ni wọ́n. alẹ́ yẹn lè sọ bẹ́ẹ̀ ó yàtọ̀ fún ká sọ wípé lágbájá lágbájá ọmọ náà ni pé lágbájá ọmọ lágbájá ọwà nùnà àbí yóò wọ̀ náà sọlẹ́ ìbáyìí ó ní mọ̀ ẹ́yàn èèyàn kẹta àtàdáyẹrí ẹ̀ ọmọ náà ni eré báyìí òun la sọ wípé kò tọ́ tó là ń gbé lọ. sẹ́rí lórí mọ́sálà yìí lórí ọ̀rọ̀ ká sọ wípé lágbájá ọmọ náà ni. àwọn àfa àlùsùnnà wal jàmáà wọ́n pé sí méjì lórí ọ̀rọ̀ yìí. wọ́n pé sí méjì lábalábo lábala wípé àrínú àwọn àfáàlù súnà kó sì yàtọ̀ láàrin kó sì yàtọ̀ láàrin mùsùlùmí tí ń dájú kọ kíbla kí òun àti ẹni tí ò kí ń ṣe mùsùlùmí nípìnlẹ̀ àrínú àwọn àfáà súnà yìí ká sọ pé àjẹ́rìí pé lágbègbè àwọn ọmọ náà ni wọ́n láwọn tó wà fún òun náà ni àwọn àfáàlù kíbla àwọn mùsùlùmí tó bá a ah, ní jẹ́rìí lé lórúkọ màá náà ni àwọn kan náà àfáàdù sí náà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ pé a ah, ní jẹ́rìí lé yẹn lórúkọ màá náà ni o wọ́n ní ọ̀rọ̀ yẹn àwọn mùsùlùmí nìkan ló bá wí. àṣìlí náà wọ́n á ní tó bá jẹ́ kí ètò rí ni tó ń gbé yahudi ni àbí nasọ́rọ́ àbí nasọ́rọ́ ni christian àbí jíù tó bá kú wọ́n lè yẹn lè sọ wípé ọmọ náà ni ìyẹn lè sọ pé huwa fi náà àbí huwa fi ahli náà ìyẹn lè sọ ìkéníkejì ẹ̀ tó bá yẹ pé kìí ṣe mùsùlùmí tó bá kú lórí pé ó kú ní kírísíẹ̀n àbó kú ní yahudi àbó kú lẹ́ni tó yẹ pé kí ni ó ń bọ òòṣà ó ń kú lẹ́ni tó yẹ pé ó ń bọ òòṣà wọ́n ní wọ́n báyìí wọ́n lè yẹ́rì sọ bẹ́ẹ̀ fún ẹ̀ tó àríwá náà tán àti ẹni tó ti kìí ṣe mùsùlùmí nípìnlẹ̀ tó ń wá kú wọ́n ní ká sọ pé ààrẹ sọ pé ààrẹ sọ pé ọmọ ẹni lé èèyàn tó bá kú wọ́n ní mùsùlùmí tó jẹ́ mùsùlùmí alùsíbílà òun náà ń bá wí so máàmá ètò bá kú sí wọ́n ní kò ní ṣe pẹ̀lú àwọn tó jẹ́ kékeré ìpìlẹ̀ a sì nínú àwọn abáàlùsíbílà tẹ́lẹ̀ fún àṣeyàtọ̀ láàrin méjèèjì tọ́ni èyàn jẹ́ mùsùlùmí nípìnlẹ̀ o èyàn jẹ́ mùsùlùmí nípìnlẹ̀ o kódà kọjá náà sọ̀rọ̀ ni kọjá kírísítíẹ̀nì ni kọjá jíù ni tó bá kú wọn bí ẹnì kẹjá akọ́sọ́kọ́ máa náà ni wọn bí ẹnì kẹjá akọ́sọ́kọ́ máa ni. so lánàá a ti ka ọ̀rọ̀ Sheikh Abdullahi Jibril tí àwọn sàlàyé bẹ́ẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá kú kódà kọjá káfíìrì kọjá kẹfẹ́ ní pílẹ̀ kọ́mọ jẹ́ pé mùsùlùmí ni tó bá ti kú àgbọ̀dọ̀ sọ pé ọmọ náà ni yóò yẹ báyìí àgbọ̀dọ̀ sọ pé àgbọ̀dọ̀ sọ pé ọmọ náà ni ká tó máa sọ pé ẹ̀jẹ̀ pé mùsùlùmí ni ṣé bá ní báyìí. naam inshallah ta'ala mo ní àkà ọ̀rọ̀ sheikh muhammad abdul wahab àkà ọ̀rọ̀ tiwọn náà ṣùgbọ́n ká tó ka ọ̀rọ̀ wọn ẹ̀jẹ̀ kí wọ́n ka ọ̀rọ̀ àwọn àfáà sunna tí àwọn gbà wípé tó sì yàtọ̀ láàrin mùsùlùmí àti ìfèrí pé mùsùlùmí tó bá jẹ́ ẹni tó bá jẹ́ àrùn kíbla tó bá kú àní sọ pé ọmọ náà ni kódà kọjá sí pé a rí wípé ó ṣe àwọn nǹkan tó gbé yẹn wọn náà ó kó sí kúkúrú báyìí àní sọ pé ọmọ náà ni tó bá jẹ́ pé mùsùlùmí ni nípìnlẹ̀ so àmọ́ tó wáyé pé kìí ṣe mùsùlùmí nípìnlẹ̀ ó jẹ́ yahudi àbọ̀jẹ́ náà sọ̀rọ̀ ni so àbọ̀jẹ́ wà sàníyù ábìdì sọ́nà ẹni tí ń ṣe òòṣà wọ́n ní wíyàn báyìí wọ́n ní àlìsọ tó bá kú àlìsọ pé ọmọ náà ní wíyàn báyìí nínú àwọn tán sọ bẹ́ẹ̀ nínú ní ṣe àtọ́lé àwọn àgbàfà ní Saudiya onáà ní àgbà ìgbà tó ń ṣe ṣẹ́kù àkídà ti tọ̀hàwíyà wọ́n ń sàlàyé àlàkídà tó tọ̀hàwíyà ìgbà yẹn nínú tíra yẹn láti sọ ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí nínú sọ́ọ̀tù àlàkídà tó tọ̀hàwíyà. Naam wọ́n ní ká sọ pé a ní bí ẹnì kẹ̀kẹ́ ní kéèfé àmì kásọ̀ yìí pé àdé sọ pé ẹnìkan tó bá kú tọ́jú ahlul qibla àwọn onáwó ahlul qibla òun náà ní gbogbo ẹnikẹ́ni tí ń dájú kọ qibla kírun gbogbo ẹnikẹ́ni tí ń dájú kọ káàbà láti kírun náà ń pè ní ahlul qibla àwọn mùsùlùmí náà bẹ́ẹ̀. kásọ̀ pé àní àní jẹ́rìí ẹnìkan ló nínú ọkọ̀ máa náà ni. wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ní torí pé àwọn mùsùlùmí ti ń dásíkọ̀ kàábà kírun zahiruhum al-islam wọ́n ní nǹkan tó hàn tí ó hàn látọ̀dọ̀ wọn ni pé islam ń bẹ lọ́dọ̀ wọn. wallahu azza wa jalla qad wa'ada al-muslima bil janna ní kẹ́rẹ́ ti sàdéhùn fáwọn mùsùlùmí wípé wọ́n wọ janna wọ́n tẹ̀wọ́ àyàdàmẹ́nà ẹ̀sọ́ ọ̀hún bákan náà ọlọ́run ọba àlékẹ́ láti lérí fún gbogbo ẹnikẹ́ni tó bá ti ọlọ́run ọba nínú àwọn mùsùlùmí pé yóò wọná. fahadà ṣùkùn mukhtasun bi ahli qibla kásọ wípé àárín sọ pé lágbájá ọmọ àlùjànnà ni àbí àárín sọ pé èèyàn tó kú yìí ọmọ iná wọ́n ní ìdájọ́ yìí adáta lẹ́sà fáwọn mùsùlùmí ni àwọn tó wọ́n jẹ́ pé wọ́n kọjú sí káyébà sí àwọn àwọn nìkan adáta lẹ́sà fún. fama la yushhad alayhi bi annahu min ahli an-nar a ní jẹ́rìí lórí pé ọmọ náà ni wala yushhad lahu bil janna a ní pẹ̀lú ọmọ janna illa man shahida lahu rasulullah sallallahu alaihi wasallam kama sayati àyàfi àwọn tí ẹ̀rí ti wá nígbà náà sallallahu alaihi wasallam dákọ̀ wọn báyìí tánàbí ti jẹ́rìí kọ́ máa jẹ́nà ni wọn tánàbí dákọ̀ wọn àwọn yẹn nìkan òun náà láti dákọ̀ kọ́ máa jẹ́nà ni wọn àwọn láti máa jẹ́rìí lórí pé àríjẹ́ yìí pé àlẹ́bí dákọ̀ tiwọn pé fulanu fi janna fulanu fi janna fulanu fi náà. wa idha tabayyana hada fala yadkhulu fi kalamihi man mata ala al-kufri wọ́n ní tí ọ̀rọ̀ yìí bá ti wá hàn báyìí tọ́rọ̀ yìí tó bá ti lè hàn bá ti wí fala yadkhulu fi kalamihi man mata ala al-kufri wọ́n yà jẹ́ pé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àní pé ẹnìkankan àní sọ àní pé ẹnìkankan ló máa jẹ́nà nínú àwọn alùsẹ́bílà àti ní pé ẹnìkankan ló máa ń nínú àwọn alùsẹ́bílà wọ́n ní falaya solufi kalami wọ́n ní kò ní ma kó sínú ọ̀rọ̀ yìí màmá tààrà kúkúrì ẹ̀ tó bá kú sórí kékeré. wàkọ̀dí káàdà fi àyà ti yìí káfíọ̀ tó yẹ sẹ́ńtà tó wà ní ayé ọjẹ́ kékeré kò ní ma kó sínú ẹni tí wọ́n ń sọ kò ní ma kó sínú ọ̀rọ̀ wípé a ní pé alùpùpù ní àmàjẹ́nà àti nípìn lọ́mọ iná wọ́n ní ẹ̀sọ́ ẹ̀sẹ́ nígbà tó wà ní ayé ó lòsẹ̀mí rẹ̀ lórí pé ọjẹ́ kékeré ni wọ́n ní kò ní ma kó sínú irú ọ̀rọ̀ yẹn kana tula hayatihi nasraniya kana tula hayatihi nasraniya wọ́n ní ẹgẹ́ bí ẹgbẹ́ sí pé gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ pátá tó lò tó fi kú kírísítẹ́nì aw kana tula hayatihi yahudiyan àbí ọjọ́ ẹgbẹ́ gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ tó lò tó fi kú yahudi ni jew ni àwòkálẹ̀ tó la hayati ni wasaniya ni àbọ̀jẹ́ sí pé gbogbo ìjà rẹ̀ tó lò tó fi kú ẹni tí ń jọ́sìn fún òòṣà ni ẹni tí ń bọ òòṣà ni ẹni tí ń pè nǹkan mí yàtọ̀ bọ́ lọ́wọ́ bá ni ẹni tí ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ bọ́ lọ́wọ́ ni. àwọn mùsùlùmí kan àṣìkà al-akbar àbọ̀jẹ́ tí ó ń ṣẹbọ ẹbọ tó tóbi ẹbọ ńlá tá a ti mọ̀ ẹyẹ tó gbé ìjáde kúrò Islam tó bá jẹ́ mi níṣẹ́ nígbà tó wà ní ayé wọ́n ní kò ní kó sínú ọ̀rọ̀ yìí. Yá ẹni àlẹ́ ìbádẹ́tì àwùsá. Wọ́n ní nǹkan tágbà lérò ni pé nínú àwọn tó ń fún wọn jọ́sìn fóòsà tó ń bọ̀ nǹkan mí yàtọ̀ fọ́nà ọba. Àwọn mi máa là dín iná láwù àbí ẹni wọ́n kò lẹ́sẹ̀ rárá. Wọ́n nílò àwọn báyìí ò àní ah, máa jẹ́rìí ìjọba ńlẹ́ wọn lórí àbámọ̀ àlùjánnà wọn ni wọ́n kó síbẹ̀. ó túbọ̀ pé àwọn tó bá yẹ kó bá kó sínú àwọn nǹkan tí ṣéèkì sọ yìí. pé bóyá ó jẹ́ ìtọ́jú sí pé gbogbo gbèsè ayé rẹ̀ Nasrani ni kírísítẹ́nì ni ó dẹ̀ kú sórí ẹ̀. àbọ̀jẹ́ Yahudi àbọ̀jẹ́ àbọ̀tà àbọ̀jẹ́ ẹlẹ́bọ nígbà tó wà ní ayé àbọ̀jẹ́ ti wípé irú ẹni báyẹn ni tí ọ̀lẹ́sìn ni ṣéèkì nígbà yìí pé irọ́ yìí báyìí tiẹ̀ tó o bá kú àdìsọ pé ọmọ ẹ̀nẹ́ ni so iye òkú sínú ọ̀rọ̀ yẹn ẹni jẹ́ bọ́lá àbá súnmọ́ pé sọ́nà méjì lórí ẹ̀ tí wọ́n ní ẹni tó bá ní báyìí a lè jẹ́ ìdílé lórí ọmọ ẹ̀nẹ́ lórí ẹ̀ báyìí. gẹ́gẹ́ bí àlàyé tàǹbà lọ wọ́n ní fàháwùlá yadkhuluna fi hadhihi al-aqida wọ́n láwọn tá a wí wọn kó sínú àkídà tá à ń sọ yìí pé àní máa jẹ́rìí ìjọba náà ni wọn lórí wọn ni ala man mata minhum bi annahu min ahli an wọ́n ní báyà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá kú sírò àwọn kò yí nínú àwọn táwọn wí á jẹ́ ilé orí fọmọ náà ni lè anahu máa ta àyà kúfùrì nítorí pé ó kú sórí kejìlórí wàhúwà lásù ó sì ní tilẹ̀ rẹ̀ ó sì ní tilẹ̀. ọ̀pọ̀lọpọ̀ sábàtà fi sọ híhì wọ́n ní tó kó lè lẹ́nu àsọ híhì anna nabiya sallallahu alaihi wasallam qala. ibà nabi sallallahu alaihi wasallam sọ nígbà tí nígbà tí anabi sallallahu alaihi wasallam pé àìsíma màmọ́rọ̀ tàbí ẹ̀dẹ̀ kọ́bìrì kùfárì fabashirhu bin nar àìsíma màmọ́rọ̀ tàbí kọ́bìrì kùfárì fabashirhu bin nar. pé anabi sallallahu alaihi wasallam pé kí o bá kí bàtọ́ bá kọjá níbi sàárè àwọn kẹfẹ́ máa fún wa ní ro máa fún wa ní ro pé ọmọ náà ni wọ́n jẹ ó túmọ̀ sí pé pẹ̀lú hadith yìí sílẹ̀ bá kọjá ní mọ́bọ̀ ìyẹn lè sọ pé èyí tẹ́ wàá mọ́bọ̀ yìí o ẹ máa ẹ máa ẹ máa wọ́n mọ̀ fún ná ẹ máa ti gbáradì fún iná kalẹ̀ wọ́n ní wọ́n ní irú àwọn nǹkan báyìí ìyẹn lè sọ pé ń tọ́jú pé nípìnlẹ̀ ayé rẹ̀ kìí ṣe mùsùlùmí ó dẹ̀ kú lórí pé kò ṣe islam bọ́yọ́jẹ́ nasarani ni bọ́yọ́jẹ́ yahudu abọ́jẹ́ wasaniyu abọ́jẹ́ mushrik tọ́jẹ́ pé shirku akbar ló kó sí. so wọ́n ní anabi sallallahu alaihi wasallam pé àìsùnmọ̀ àmàrọ̀ tàbí kọ́bìrì kò fárí bàbá shirku binnar binnar kó bàtí bàtọ́ wá ti kọjá ní ibi sàárè kejìlí yà máa fún un ní ìròyìn pé àyọ̀ iná. wọ́n ní wàhálà ẹ̀mọ́mọ́ wọ́n lé lẹ́yìn báyìí fún gbogbo ẹni tí ọba jẹ́ kéèké ni wọ́n ń sọ wàhúwà ni mo wá fi pè áfùlì wọ́n lóun ló ti bá ìpìlẹ̀ òun ló bá ìpìlẹ̀ mu ká pé ẹni tó bá ti kéde o ẹni tó bá kú lórí ẹsẹ̀ ilé tó yàtọ̀ fún Islam ọmọ náà yóò jẹ. wọ́n wá ẹni náà máa tààrà kúfùrì náà kúrò alẹ́ yìí lè tọ́ọ̀sì òun ni pé ẹni tó bá jẹ́ kó kú lórí kéèké yìí wọ́n ní náà kúrò alẹ́ yìí lè tọ́ọ̀sì á tí ó kúlé lórí wà lánà kúlù pọ̀lú yakúlù mẹ́ta rẹ̀ islam a ah, nítorí wípé à ah, ó ti é ṣe kó kú lórí islam náà pé bóyá láàrin ìgbà tí àsìkò kú rẹ̀ ti tó mọ́ síwájú kí mọ́láàkù tí tẹ̀mí tó sọ̀kalẹ̀ sí pé ah, ó sì lè kó islam nígbà yẹn wọ́n ní àmì sọ bẹ́ẹ̀ ìtọ́nà sí wa táwa máa tó kúlé lórí yẹn òun náà láti ṣe láti ṣèdájọ́ lé lórí. li anna hadha wọ́n nítorí pé irú nǹkan ta irú nǹkan yìí ó yapa sí ìpìlẹ̀ ta màmá so ìpìlẹ̀ táwa màmá yẹn òní kékèké yìí ni nasrani ni yahudi ni wasaniyu ni abọta ni ẹlẹ́bọ ni tí ń ṣẹbọ ńláńlá so ńlá màmá lé lórí ó láti mọ̀ tó kú lé lórí eléyìí tí ó pamọ́ tá a mọ̀ yẹn pé ó ṣe é ṣe kọjá pé bóyá kí malakul maut malakul ti gba ẹ̀mí kó tó sọ̀kalẹ̀ bóyá ti gba ìsìláàmù tá a mọ̀ wọ́n ní yóò àní kìsì rájọ́ lórí eléyìí tá a mọ̀ tó ṣúwọ̀ fún wa yẹn wípé tọ́nà sí wa pé ètò kúlé lórí nìyẹn so wọ́n lò lábì ìdájọ́ lórí ṣé bá nìyẹn so wọ́n ní wal qawaid wal qawaid al muqarraratu taqdi ittiba'i wọ́n ní àwọn òfin tó rinlẹ̀ àwọn òfin tá a fi rinlẹ̀ náà àwọn òfin ṣẹ̀ríà ó ń dájọ́ lórí pé a máa tẹ̀lé ìpìlẹ̀ ni a sì máa fún rẹ̀ ní ìdájọ́ lórí ìpìlẹ̀ tá a bá màmá wọ́n ní lihada almuslimu nastasibu aslahu wọ́n ní nítorí eléyìí ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ìpìlẹ̀ rẹ̀ náà láti fún onídàájọ́ rẹ̀ kàmá sàyà wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe wá lórí ẹ̀ fàlànà ṣàdùn àlẹ́ yìí bí ṣírkì a ní jẹ́rìí lórí pé ẹlẹ́bọ ni wàlà kúfùrì wàlà nípa kìíní ìzàmẹ́ta a ní pè ní kéferì àti pè ní mùnàfíkì nígbà tó bá kú kàdáníkà nà tẹ̀síbù al-asla fi man mata ẹni tó bá kú nínú àwọn nasara ló kírísítẹ̀ àti jíù á máa fún ní ìdájọ́ ìpìlẹ̀ wàlúwàtàní yìí àtàwọn olóòtà ìdájọ́ ìpìlẹ̀ ta Muhammad lámà fún wọn wa àṣìbá ìyá àwòlá àtàwọn tó bá jọ orí wọn. wà mí alì ilmi àwọn bẹ̀rẹ̀ nínú àwọn onímọ̀ man asbala lukuma alẹ́ mu ayé alẹ́ ni wàrúdà fi hàn ní jumla. wọ́n ní bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ àwọn tó yẹ pé man asbala lukuma alẹ́ mu ayé àwọn tó yẹ pé wọ́n fi sínú ìdájọ́ lé orí ẹni tá a dájú kọ báyìí tá a dá sàmẹ́sà ìdájọ́ lé lórí alẹ́ ni wọ́n rọra fi hàbí jùmlà eléyìí tó ń pé ó wá nínú jùmlà tá à ń sọ yìí pé àárín máa ń pè nìkan tá a dá sàmẹ́sà ní kéèkì àárín máa pè lọ́mọ nẹ́jàre àti ká máa pè lọ́mọ àjẹ́nà wọ́n lárí làwọn àpáṣẹ kí wọ́n fi sínú jùmlà yẹn pé àwọn àlùkò fáàrù náà wà lọ́wọ́ pé wàmínà lè yẹ ومن أهل العلم من أدخل الحكم على المعين الذي ورد في هذه الجملة الكفار بأنواعه فقال حتى الكافر لا نشهد عليه إذا مات لأننا لا ندري لعله أسلم قبل ذلك وهذا خلاف الصواب وخلاف ما قرره أهل التوحيد وأئمة الإسلام في عقائدهم فإن كلامهم كان مفيد كان مقيدا بمن مات من أهل القبلة أما ما لم يكن من أهل القبلة فلا يدخل في هذا الكلام wọ́n ní àrínà àwọn àfọ àtọ́sọ yìí pé àní máa jẹ́rìí léèyàn lórí tó bá kú kátó ikú ọmọ ẹ̀ náà ni àní pé yẹn kankan tó bá kú lọ́mọ náà wọ́n ní àrínà àwọn àfọ àtọ́sọ fi àwọn kèfèrí àwọn kèfèrí ìpìlẹ̀ tí wọ́n kì í ṣe mùsùlùmí rárá àrínà àwọn táyé kí wọ́n ti bọ̀ ní ìdájọ́ yìí náà wípé àwọn kèfèrí náà àti pẹ̀lú onírànràn náà sábà pín sí kọ̀bá jẹ́ yahudi ni kọ̀bá jẹ́ nàṣọ́rọ́ ni ni kọ̀bá jẹ́ wàtàlíyì ni kọ̀bá jábọ̀ gbígbọ̀ pẹ̀ kọ̀bá jẹ́ christian kọ̀bá jẹ́ jew kọ̀bá jẹ́ ẹlẹ́bọn ńláńlá kọ̀bá jẹ́ tí ń bọ̀ so kọ̀bá jẹ́ ni tí ò lẹ́sẹ̀ rárá wọ́n fi rú wọn àwọn àfà àwọn àfà àfà wọ́n ní opinion méjì lórí ẹ̀rìkẹ́ àfà náà kó wáyé pé àwọn àfà tàkìrú àwọn náà yẹn náà bọ́nú ọ̀rọ̀ sọ pé àwọn pé wọ́n sọ pé hasan káfíìrọ̀ lára ṣàlùwà lẹ́yìn ìlàmàtà pé wọ́n sọ pé kódà kẹfìrí gan a ní jẹ́rìí lórí pé yọ̀wọ̀ náà nígbà tó bá kú bí anana lánàá ni tó pé àmà làálàhu aslama qabla dhalika pé bóyá ó ti gba ìsìlámù síwájú kó tó kú táwọn ọmọ síwájú pé mẹ́lákùn ló ti tó sọ̀kalẹ̀. wọ́n ní wàhálà náà ti láfu sọ̀wà wọ́n lọ́rọ̀ yìí sì ní ọ̀rọ̀ yìí ó ti ní ọ̀yà pàtí tí ó correct ó yà pàtí kan tí ó ṣe déédéé tó ṣe dọ́gbadọ́gba wàhíláàbù máa kọ̀rọ̀ ọ̀hún ahlu tawhid ó sì yá pàtí nǹkan tí àwọn ahlu tawhid àwọn onítawhid tàbí rẹ̀ wà àìmọ̀tì islam bí akọ ìdí ó sì yá pàtí nǹkan tí àwọn àìmọ̀ àwọn àgbàfọ́ islam tàbí rẹ̀ náà wà kí ìdá wọn. fàyínà kàlámà hùn kánà mú kọ́yàdà wọ́n ní torí tẹ́yà bá ń ka ọ̀rọ̀ wọn ẹ̀rì tí wọ́n máa ń de ọ̀rọ̀ wọn wípé ìmọ̀ mẹ́ta ni ahlu tìlà wọ́n máa ń fi ń de wípé ẹni tó bá kú nínú ahlu tìlà làwọn yòó ẹni tó bá kú nínú ahlu tìlà amma ma lam yakun min al-qibla wọ́n ní àmẹ́ni tí ó bá sí nínú àwọn tí wọ́n ń dájú kọ kíbla kírun tán dájú kọ kàábà kírun fàlá yàrá tó fi hádà ṣókè wọ́n ní wẹ́n báyìí kò kó sínú ìdájọ́ ta wí alhamdulillah mo rò pé a ti rí báyìí pé nínú àwọn tí wọ́n ń sọ irú àwọn ọ̀rọ̀ yìí pé àwọn kèfèrí ìpìlẹ̀ bí àwọn Yahudi àti Nasara gẹ́gẹ́ bí àwọn àlùwàsàmì yìí àwọn olóòtà àwọn ìbádùn sọ́nà àwọn tí ń bọ gíbọ̀ pẹ̀ pé kò sínú ìdájọ́ táwọn wí pé àwọn tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n ń dájú pọ̀ káyábà kírun àwọn nìkan ni wọ́n ṣe kíni náà mú ìdájọ́ ni pé tó bá fi kú àní dájọ́ lé lórí pé kí èso yìí nítorí pé àmàbọ́yá síwájú tó tó ní pé mọ́lákùn ló ń sọ kalẹ̀ tí ó yóò ṣe táwà yóò ṣe táwà àbẹ́ẹ̀kọ́ ni àrídájọ́ ni lórí bẹ́ẹ̀ àmọ́ òtún wájẹ́ kẹjọ yìí tilẹ̀ wọ́n gbà pé irú wọn o wọn ní ṣe kíni wọn ní kó sínú ẹ̀ pọ́ǹtì alákọ̀ọ́kọ́ nìyẹn náà ẹ jẹ́ ká wá lọ sí ẹ̀rì ẹ̀rì rí pé ìgbà táwọn ilé sàlàyé tí wọn ẹ̀rì báwọn náà mẹ́rin wáyé pé àlejò sọ́nù lọ́sọ̀ wípé àìsùnmọ̀ àmọ́ wọn tàbí sọ́bìrì kò fárí fàbàṣírù àbìnà gbogbo àgbà tó bá kọjá ní ibi sàárè àwọn kékeré yìí máa fún wọn ní orúkọ ọmọ náà ni wọn. náà eléyìí báyìí kọ́ọ̀lù alákọ̀ọ́kọ́ nìyẹn gbólóhùn alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn ahlus sunna nìyẹn. ẹja lọ síbi gbóòrò ẹlẹ́ẹ̀kejì torí pé ẹ̀jẹ̀ mo ní ṣe ẹni tó sọ̀rọ̀ yìí òun náà ní ṣe sọ́ọ́lì àlùṣe yìí ìgbà tó ń ṣe ṣẹ́fù tó ń ṣàlàyé tó ń ṣàlàyé àlàkídàtù wàsàl tó ń ṣàlàyé àkídàtù tọ̀hàwíyà àlàkídàtù tọ̀hàwíyà ìbẹ̀rẹ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ yìí. sheikh sheikh arrojiki arrojiki àwọn náà sọ the same thing àwọn náà sọ irú nǹkan tó jọba yìí ìgbà táwọn náà ń ṣe ṣẹ́fù àlàkídàtù tọ̀hàwíyà irú nǹkan tí sheikh ní àlùṣe sọ àdẹ̀fúlànà ẹ̀rìtẹ́ aka ọ̀rọ̀ sheikh jibril abdullahi jibril nínú ìtìkọ́dù alìsúnà táwọn bá yí pé táwọn ní kódà kan fi lè ile àlè jẹ́rìí ọmọ náà ni ọmọ jẹ́ kìí sáwọn nìkan àwọn náà sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo sheikh muhammadu abdul wahab nǹkan tó jọba Ah, tabala wo tira fẹ́ràn ní sẹ́kù àkídàtì ìmáàmì mujaddid muhammad bin abdul wahab abọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ kálọ̀ wo page one hundred sixteen kálọ̀ wo page one hundred sixteen nínú tírà tí wọ́n sọ yìí mujaddid muhammad bin abdul wahab sheikh muhammad bin abdul wahab náà sọ̀rọ̀ yìí ní page one hundred sixteen ashhadu li ahadi min al-muslimin ṣéèkì ní àwọn òní jẹ́rìí ilé ẹnì kẹkẹ lórí nínú àwọn mùsùlùmí àwọn òní jẹ́rìí ilé ẹnì kẹkẹ lórí àkídà àwọn ènìyàn o wàlá aṣáájú di ahadi min al-muslimina bi jannatin wàlá náà àwọn òní jẹ́rìí ilé ẹnì kẹkẹ lórí àwọn mùsùlùmí pé ọmọ àlìjẹ́nà ni àwọn òsì ní pẹ̀lú lọ́mọ náà àwọn mùsùlùmí. illa man shahida lahu rasulullah anabi sallallahu alaihi wasallam bá ti jẹ́rìí lé wọn lórí tánàbí ti dákọ̀ wọn wípé lágbájá ọmọ àjẹ́mẹ̀ ni lágbájá ọmọ náà ni àwọn nìkan làwọn dáta lẹ́tà làwọn máa pè lọ́mọ náà ọmọ àjẹ́mẹ̀ torí pé ẹ̀rí ti wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wípé anabi pè wọn lọ́mọ náà ó sì dákọ̀ wọn anabi pè wọn lọ́mọ àjẹ́mẹ̀ ó sì dákọ̀ wọn. Tanabi ní tọ́ka sí ìyàtọ̀ fáwọn ni lágbájá ọmọ àjẹ́mẹ̀ láwájá àtàwọn tánàbí jẹ́ lórí tánàbí dákọ̀ pé lágbájá ọmọ ẹlẹ́ni ọmọ ẹlẹ́ni wọ́n tó bá ti di yàtọ̀ fáwọn ẹ̀yẹ àwọn onípẹ́ nìkan kan nínú àwọn mùsùlùmí lọ́mọ jẹ́ mẹ́lẹ́ làwọn onípẹ́ lọ́mọ náà torí pé àwọn oníjẹ́ nínú kankan tó sọrú tó sọrú eléyìí. làkínní إلا من شهد له رسول رسول الله صلى الله عليه وسلم لكني شكري سبحانه إمي أجل أرجو للمحسنين máa máa rẹ́kẹ̀ dáadáa fẹ́ni tó bá kú lórí tó bá jẹ́ olùṣe dáadáa lọ́wọ́ bí àwọn rẹ̀kà àlùjẹ́nà fún ìní sọ pàyàpáyà ọmọ àlùjẹ́nà ni kí wọ́n sọ pé lágbájá ọmọ àlùjẹ́nà ni àmọ́ màá sọ pé àwọn rẹ̀kà àlùjẹ́nà fún mò ń rẹ̀kà kékeré ọmọ àlùkìlá fi sọ́yìn àlùjẹ́nà nítorí pé mo rí kókó sórí dáadáa mò ń rẹ̀kà pé ọlọ́run àlùkìlá fi sọ́yìn àlùjẹ́nà ìran kan láàmà ní fún à ní sọ pé sọ wà ní àlùjẹ́nà àṣírí pẹ̀lú ọmọ àlùjẹ́nà pé ní tí wàá máa ṣe nìyẹn wà á torí pé n tó kúlé lórí ìbẹ̀rù wà lórí ẹ̀pẹ́ tó lè mú wọn náà ni ìyẹn ní sọ́pà ìyapa ẹ̀yakọ́ ọmọ náà ni àwọn àmọ́ ṣẹ́gbẹ́ mò ń bẹ̀rù fún lórí tó kúlé lórí kọ́mọ̀lẹ́kọ́ ni kọ́mọ̀lẹ́jọ́ ọmọ náà torí ẹ̀. wàlá òkèkìrù àṣìdàmìlẹ̀ mùsùlùmí nàbì zan àwọn òsùnmí fi ẹnì kankan nínú àwọn òsùnmí ní kéferì pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tí ò mú yàn fóònù Islam wàlá òkúrìjù min da'irati islam ṣéèkì ní mi sì ní yọ jáde kúrò nínú agbọ́nrin islam wàlá òkúrìjù min da'irati islam mi ní yọ kúrò nínú agbọ́nrin islam. هذا ما اعتقد أهل السنة والجماعة وللي هون عقيدة أولى بفكر أهل السنة والجماعة أنهم لا يشهدون لأهل معين بجنة ولو كان من الصالحين ولكن أهل السنة وأنا ما أدري يعني كفة ẹnìkan tá a jásà lẹ́sà tá a dá yẹn rí kó máa sọ kó máa jẹ́ nílẹ̀ ni wàrà òkà ẹ̀ lọ sọ̀rọ̀ yìí kódà kò bá jẹ́ náà ẹni rí lọ́wọ́ kò bá jẹ́ pé olùsí dáadáa ní ayé ẹni kọ́ jẹ́ ni rí nítorí ẹ̀ kò ní fún wa nítorí ẹ̀ sọ kó máa jẹ́ nílẹ̀ ni nítorí ọmọ sọ pé àárín kan jẹ́ náà fún lágbájá kọ́nà bá kọ́ bá fi wọ́n sí ìwé kẹ́ kọ́nà bá nígbà kọ́ bá fi wọ́n sá jẹ́ náà àárín kan pé kọ́nà ní ni ó ti wà náà jẹ́ náà báyìí láíláí kò sínú àfihàn àrùsùn náà wàláyà ṣàdúrà lẹ́lẹ́ ẹ̀nì kẹ̀kẹ́ lórí kọ́sọ́ pé lágbájá wa àwọn ọmọ náà ní bẹ̀rù lé báyìí wà lọ ká lẹ́nu ẹ̀jẹ̀ àfẹ́rí kódà kọ̀ bá jẹ́ pé inú àwọn tètè yìí lọ́wà ẹ̀jẹ̀ mo ní àwọn náà wà fún àtẹ́gbà yìí pé kódà ẹni tó bá kú sórí kejì rí pé ẹni bá pé kejì rí ni tó fi kú àní ti torí ẹ̀ka sọ pé ọmọ náà ni àní ti torí ẹ̀ka sọ pé ọmọ náà ni yóò yàn báyìí. wọ́n ní wàlẹ̀ òkè ẹ̀dẹ́ mílẹ̀ bí kàfìrí kódà kọ́ bá jẹ́ tó náà wọ́n ti fìrí lọ́wọ́. kà á ń takú wìlà gẹ́gẹ́ bí wọ́n ní gẹ́gẹ́ bí kí ẹ̀mọ́ sọ wípé haza min aljanna yá ẹni tó kú yìí o ọmọ aljanna ni wọ́n ní bí kí ẹ̀mọ́ sọ wípé kàwá yẹn àwọ̀ haza min alinnar àbí kí ẹ̀mọ́ sọ pé lágbájá ẹni tó kú yìí ọmọ náà ni haza la yajuzu illa liman atla'ahu Allahu ala al-ghayb wọ́n ní irú ọ̀rọ̀ báyìí wọ́n ní kò sọ àyàfẹ́ ẹni tọ́lọ̀ ọba ẹ́ wàhúwà rọ̀súlù sallallahu alaihi wasallam wọ́n lóun lẹ́sìn ọlọ́run bá òjíṣẹ́ ọlọ́run ànábì sallallahu alaihi nìkan ni torí pé ọmọ á wípé ọba ló fi bẹ́ẹ̀ pé sórí báyìí ọba torí pé nǹkan wọ́n ní irú àrùn báyìí wọ́n ní kò tọ́ sẹ́ni kankan lẹ́nu àyàfẹ́ ní tọ́lọ̀ ọba àdékẹ́lá máa ń fi kọ̀kọ̀ hàn òun náà lẹ́bi sallallahu alaihi wasallam. wọ́n ní wàlámù tilẹ̀ ihu àlàlùdọ́ ti kú nìyí kéde ẹsẹ gbogbo kọ̀kọ̀ náà lọ́wọ́ fi ànẹ́bì kéde gbogbo kọ̀kọ̀ pátápátá lọ́wọ́ àdékẹ́lá fi ànẹ́bì àwọn kọ̀ọ̀kan pé ọlọ́wọ́ òfin ẹ̀dá àwọn kọ̀ọ̀kan sì mẹ́ta bí ọlọ́run ọba sí gàgà rẹ̀ fáwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kan pé eléyìí mo fi hàn yín nítorí kó lè bá a máa jẹ́ àpẹẹrẹ ìdánilẹ́bí ọlọ́run ọba àti nítorí pé kẹ́ ẹ̀ lè bá a rí sèyí ọlọ́run ọba jẹ́ fáwọn èèyàn gẹ́gẹ́ bó ti yẹ kẹ́ ẹ jẹ́ sọ́dọ̀ àyè sèyí sọ́lọ́ ọba àdìgbà a máa fi a máa ṣí díẹ̀ díẹ̀ àwọn ànábì ọlọ́run ọba kéṣe gbogbo ẹ̀ lọ́nà ọba àdìgbà a máa fi hàn án pátá wàlákìlì àlàṣe ìmìlẹ̀ lọ́dìbà ọlọ́run bá àlékẹ́lá máa fi àwọn díẹ̀ ní ẹ̀hàn wọn nú àwọn nǹkan pamọ́ wà mí ìdáàlì ká ń darọ̀ sílẹ̀ sọ́nà lọ́wọ́ rẹ̀ sọ́nà wọ́n ní nínú eléyìí òun náà ní kò jí sí ọlọ́run bá ṣẹ́yìdà àlá ṣẹ́yìdà lìkùn náà sì bìí jẹ́nà ó jẹ́rìí lé àwọn kan lórí kọ́mà jẹ́nà ni wọ́n. fanáwọn náà ṣe àdùn ánàbù min ahli jẹ́nà àwa náà àtúrò dáwùjú sáré yìí lọ́sọ̀ kàlà ẹ̀ sáré tí bàbá sàrí nàbì jánà ẹgẹ́ bí àwọn mẹ́wàá tánàbí sọ́nà ọ̀sán ti fún wọn ní ìró ìdùnnú kọ́mà jẹ́nà ní wọn látàyé ní sọ̀hábà ti rasulillahi sallallahu alaihi nínú àwọn sọ̀hábà náà ni àwọn wà bùnà abdullah ọmọ aljanna lòun náà nínú àwọn mẹ́wàá yẹn ní odi márùn wà zubair wà zubair bin awwa ó yẹ ẹ kẹfà wa nínú àwọn mẹ́wàá sábẹbi sallallahu alaihi wasallam tí ó sọ fún ayẹkọ ọmọ aljanna ni wọn yẹn a sì máa sọ pààyà pààyà ọmọ aljanna ni wọn tó pa ó dẹ̀ lẹ́ẹ̀kejì àbí nínú àwọn tánàbí sallallahu alaihi wasallam ti dájọ́ lé wọn lórúkọ máa jẹ́nà ni wọ́n nìyẹn ẹnu tiwa náà gbà á a lè fi gbogbo ẹnu wí lórúkọ máa jẹ́nà ni wọ́n torí pa ààrẹ nípa nàbí sallallahu alaihi wasallam ó fi yẹ wa pọ̀ máa jẹ́nà ni wọ́n a sì gbọ́dọ̀ dáwọ́ àwọn ah, abdulrahman ibn awf abdulrahman ibn awf òun lẹni ẹlẹ́kẹta ẹlẹ́kẹwàá òun náà ni abu ubayda amir ibn jarrah sórí àti abu ubayda amir ibn jarrah so òun náà lẹni ẹlẹ́kẹwàá nìyẹn nínú àwọn tó ń bá nàbí sallallahu alaihi wasallam ti jẹ́ ìpamọ́ àlùjẹ́ nàní wọn láyé àwọn wọ̀nyí àlìsọ́ pààyàn pààyàn pẹ̀lú gbogbo ẹnu kọ́mà àlìjẹ́nà ni wọn. torí pé kí ni o ààrẹ yìí tó àìdáná wọn ààrẹ yìí tó ṣe kí ni tó dá wọn sàlẹ́sà tó sì sàdáyẹrí wọn tó sàdáfàyọ wọn kọ́mà àlìjẹ́nà ni wọn. نعم وانبر الله ونها أولئك شهد لهم رسول الله صلى الله عليه وسلم بالجنة أو تروي النبي صلى الله عليه وسلم جل لي ولكم الجنة nínú àwọn tó tọ́wọ́ yàtọ̀ fún mẹ́wàá kí sáà mẹ́wàá yìí nìkan àtúrà àwọn ẹlòmíì náà gẹ́gẹ́ bí sábìsì bùn kọ́ìs sábìsì bùn kọ́ìs ní àbò shammas bàṣẹ́rọ̀ hùn nàbí sallallahu alaihi wasallam bil janna anábì fún ẹni náà nírú àlùjẹ́nà òun yàtọ̀ kò sí náà mẹ́wàá yẹn bẹ̀tọ̀ anábì fún òun náà nírú ọ̀tọ̀ kọ́mọ àlùjẹ́nà ni àlùsọ pé sábìsì bùn kọ́ìs bùn shammas ọmọ àlùjẹ́nà lòun náà ilé ṣàbìlà àwọn tó rí báyìí àásọ̀kọ́ màlìjẹ́nà ni wọ́n tún kú o لأن الرسول صلى الله عليه وسلم شهد له بأعيانه ثم النبي صلى الله عليه وسلم كان جاري لي ولوري تصدى وسلسة باي تصدى وسفايو tó pinpoint wọn pé lágbájá àgbẹ̀lẹ̀ sọ̀wọ́n náà lè pinpoint wọn àwọn báyìí torí pa Ànábì sallallahu alaihi wasallam ní ó nílì wọn pé lágbájá yọ máa jẹ́nà rẹ̀. náà wọ́n ní kọ̀nàkúrù fúlànù fi janna wọ́n lábọ̀ wọ́n sọ pé lágbájá ó wà náà janna abubakar fi janna abubakar wà náà janna ẹ̀mẹ́rù fi janna tọ́lá wàzùbẹ́yì kúlù hàwùlá fi janna gbogbo àwọn eléyìí ọmọ janna ni wọ́n wà náà janna ní anna rasúlà asbara anhu asbara annahu fi janna tó bá nẹ́bí sọ́lọ́ ọ̀rọ̀ tó sọ ìṣe ṣe pẹ̀lú ẹ̀yìn wà ní káàdà hádá mìíràn lọ́yìn wọ́n ní bó jẹ̀jẹ̀ ṣe ní ìláyìí nínú tó pamọ́ ẹni ṣùgbọ́n náà ló fi hàn àìbẹ́ ẹ̀kọ́ ni bó jẹ̀jẹ̀ ṣe ní yìí ní tó pamọ́ ẹni tó jẹ́ ní kẹ́kọ̀ọ́ tó àmọ́ náà ló fi hàn nẹ́bì wọ́n ní wàhálà kí ní ọmọ àtúrà ẹ̀rọ̀súlẹ̀ sọ́kọ̀ọ́ تقول عالم الغيب ولا يظهر على غيبه احدا الا من ارتضى من رسول tòun náà wọn tọ́lọ̀ ọba àdékẹ́lá yọ́nú sínú àwọn òjijì ọlọ́ọ̀ba tọ́lọ̀ ọba àdékẹ́lá máa ń fi àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ ló kọ̀kọ̀ hàn lànàbì sallallahu alaihi wasallam wọ́n yóò fi Allahu rusula ala shay'in min al-maghibat àdékẹ́lá máa fi àwọn òjijì ọlọ́ọ̀ba àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan pamọ́ di ájìlì maslahati al nítorí kó lè bá ṣàǹfààní fún àwọn ọmọ ènìyàn tọ́lọ̀ ọba rọwọ́ sí. wa kadhalika law kana kafiran so àti wá parí eléyìí báyìí báyìí wọ́n wá ní bẹ́ẹ̀ náà ní tí yàrá jẹ́ kèfèrí wọ́n ní wàkàbí àlìkà láwọn káàlẹ̀ kàfíràn wọ́n ní bẹ́ẹ̀ náà ní tí yàrá jẹ́ kèfèrí àwòfáàsùkọ̀n àbẹ́yẹ jẹ́ kòkí fa ìnana lálẹ́ sàbíláwù bí náà àní sọ pé ọmọ náà ni lè ànànà wọ́n ní torí pé dájúdájú àwọn àtàn sọ̀rọ̀ yẹn láàmẹ́dìrì àkọ̀tìmọ́tìhì àmọ́ tó parí ìgbésí ayé rẹ̀ lórí لا نسأل بأهل الجنة وإن كان من الصالحين Ah, àmì sọpẹ́ nìkan báyọ̀ máa jẹ́ ẹni kódà fọwọ́ àwọn ọ̀rẹ́ ẹni rẹ̀ lè ánàlẹ́ lánàá ní àkàn tí mẹ́tì yìí torí pé àmà tó parí ìtẹ̀lé rẹ̀ lórí bímọ yóò ti mú láhù kí nìkan tó parí ìtẹ̀lé rẹ̀ lórí àmà wà lánàá sàbìlẹ̀ àhàdìbì náà bẹ́ẹ̀ náà àmì sọpẹ́ nìkan kan ọmọ náà ni wà làwùtánà kàfíràn kódà kọjá kẹfù wọn nàbí yìí sọlọ lọ́wọ́ rẹ̀ sọlọ yàkú wọn lọ nàbí sọlọ sọlọ bí ẹ ń sọ yìí pé iná láyàmì ẹ̀lẹ̀ yàmẹ̀ yàmẹ̀ àyìnà ẹ̀rí tiwọn náà rẹ̀ tẹ̀pẹ́ ìgbà táwọn bá fi ọ̀hún táwọn fẹ́ sọ tiwọn tiwọn mẹ́rin tiwọn náà wá ẹ̀ ń fọ́lọ̀ mi ẹ̀rí àwọn afá ẹlẹ́kejì náà rí náà wọ́n ní àlejò sọ pé iná láyàmì dájúdájú ẹrú lẹ̀yà ìmẹ́lì bí amẹ́lì àìlìnà yọ́ máa ti tí ọmọ náà yọ́ máa bá ti ọmọ náà bọ̀ yọ́ máa ti tí ọmọ náà hátà máa yà kú lò bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà ìlà gẹ̀rọ rẹ̀ títí bá débi pé àsìkò kú rẹ̀ ti súnmọ́ àsìkò kú rẹ̀ ti súnmọ́ débi pé tí ó kù tí ó fi kú tí ó náà ojú dédé ìgbọ́n kan bàbá yìí tó ti súnmọ́ náà dé kẹlẹ́ náà wọ́n fẹ́ pé àsìkò kú ti súnmọ́ dé àlébìnrin tó kù tí ó fi tó kù ẹnu gàgá díẹ̀ tó ẹ bá rí àjòbọ̀ tó tó ẹ bá rí àjòbọ̀ tó tó ẹ bá rí àjòbọ̀ wọ́n jẹ́ pé ẹnu tó kù tí ó fi jẹ́ bí òpin ìrìn àjò rẹ̀ kò ju òní ìgbà ó báyìí lọ́mọ ẹ̀dọ́kùn ó ti délé tàbí ó ti délé tàbí àlébìnrin débi mo ti bá rí àjò rẹ̀ ni pé in tó kù láàrin òun àti iná kò ju òní ìgbà ó kà lọ báyìí bí tó ti rìn àjò iná dé fayasbiku alayhi alkitab fayasbiku alayhi alkitab àkọọ́lẹ̀ ọba gbàwájú ẹ̀ àkọọ́lẹ̀ ọba tájú ẹ̀ àkọọ́lẹ̀ oṣù kìíní àkọọ́lẹ̀ ọba tẹ́kì ẹ̀ yọba tájú ẹ̀ kọ̀yá amẹ́lì amẹ́lì alìjánà yọba sì yí padà lẹ́nu díẹ̀ tó kù náà kódà àwọn oníjẹ́ ti pé lẹ́nu díẹ̀ tó kù ẹ̀ ó ti wà lórí sílẹ̀ ni mọ́ọ̀mù ọ̀kẹ́ ti sọ̀kalẹ̀ ẹ̀ṣọ́ ọ̀rẹ́ sáà yìí tì so ẹni pé bóyá in the next five or two minutes kódà kó jẹ́ pé in the next one minute ṣẹ́rí wà lọ́ọ̀yì kí mọ́lákù mọ́ọ̀tù mọ́ọ̀tù sọ̀kalẹ̀ kó jẹ́ pé íńtàlù àtọ́wà láàrin táwùbà rẹ̀ àti mọ́lákù mọ́ọ̀tù kò ju five seconds lọ. mọ́lákù mọ́ọ̀tù báyìí wọ́n mi lè tún bá tó within five minutes five seconds kéré ọlọ́ngbà táwùbà rẹ̀. àmọ́ bí yorùbá ti lè rí mọ́lákù mọ́ọ̀tù báyìí ó parí báàbù táwùbà ti kó ti tilẹ̀kùn tilẹ̀kùn tí ó bá ti tilẹ̀ bẹ̀tẹ̀ yẹn ní privilege tí o bá ti rí mẹ́lákùn náà tí o bá ti rí mẹ́lákàkú kódà a second before the descendant of the mẹ́lákùn náà kí mẹ́lákùn náà ló sọ kalẹ̀ a second ahead tí o bá ti dáwọ́ àlọ́ ọ̀gbà tó tó o sì ń kó o dẹ̀ mọ̀ so táwùbà rẹ ayé pé táwùbà tó kéde táwùbà kò tí wá rí yẹ kí o ti wá di o ti wá rọ́ lọ́hùn tán o ti wá rí mẹ́lẹ́gbọ̀n wá ní ọgbà ńgbà wa ọlọ́run ní gbàrú nǹkan báwọn ọgbà nígbà tó kiri owó dáwùjọ kiri tán. àmọ́ kò tó rí so arábìnrin ọ̀rẹ́ ti kú alẹ́ kìtáàbù àkọọ́lẹ̀ ọba wo bá pẹ́kì ẹ̀ àbẹ́rẹ́ ọgbà wájú ẹ̀ pẹ̀lú amẹ́jọ amẹ́jọ alìjẹ́nẹ́tì kan lẹ́nu ìgbà kékeré káwé yóò bá yí padà yóò ti táwọ́ bá yóò bẹ̀rẹ̀ sí ọmọ ìjẹ́nà ó yẹ bá yẹ táwà ó sì bẹ̀rẹ̀ sí ọmọ ìjẹ́nà ló gbé táwà gẹ̀ ìbáàdà ni àbẹ́ẹ̀kọ́ ni yóò bá kú sórí ẹ̀ yóò sì wà jẹ́nà. wà iná rọ́jùlà bẹ́ẹ̀ náà ni yóò máa bá wà iná rọ́jùlà lè àmì ẹ̀jẹ̀ àmì àìjẹ́nà yóò bá sọ ọmọ ìjẹ́nà bọ̀ ilé tó burú jù nìyẹn ọlọ́mọ sí ilé ìdíje wà láíláí yóò máa bá sọ ọmọ ìjẹ́nà bọ̀ yóò máa ṣe wàhálà yóò máa ṣe wàhálà irú àdìsí àwọn jàbàtà jàbàtà àtàwọn ọmọ rẹ̀ wọ́n máa ń lò ó lé àwa lórí wọ́n nírú àwa táwa kú ọmọ yìí wọ́n nírú àdíjì ọ̀sẹ̀ ẹ̀lẹ́ wa lórí pé akópa ah, táwa àtàlẹ́ ìyàbàtà o ìjọba ìjọba là ń bá bọ̀ pé àti wá yí padà báyìí káàdà àti bá wájú wa báyìí. ẹ̀jẹ̀ èyí tí wọ́n ń ya ẹ kù dárù báyìí. wàláì jàbàtà gẹ́gẹ́ fún rẹ̀ ó dìbò lé mi lórí. ọlọ́run ṣàánú rẹ̀ ẹ̀mí ti dọ̀tí ẹ̀mí rẹ̀ dọ̀tí ju public toilet lọ. ilé ìtọ́ ilé ìtọ́ kájà bẹ̀rẹ̀ ilé ìtọ́ gbogbogbò ilé ìyàgbẹ́ ilé ìyàgbẹ́ gbogbogbò ẹ̀mí rẹ̀ dọ̀tí ju báyìí lọ. ṣé bá ní. náà anábìrin fayasiriku alẹ́ yìí kìtà arábìnrin yóò mọ wọn bá bẹ̀yẹ̀ bọ̀ títí fá yóò wọn bá jọ máa jẹ́ nàbọ̀ ẹnu tó kù tí ó fi kú tí ó wà jẹ́ nà tó ju dédé ìgbọ́n náà lọ dédé rú tẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ náà lòún náà kù ọ̀yẹ́ sì kọ alẹ́ ìṣèta àkọọ́lẹ̀ ọba tó kọ́ni yóò bá gbáwájú tiẹ̀ náà fẹ́ amẹ́bí amẹ́lẹ́ àlìnárí fáyàdù kọlù ha yóò bá bẹ̀rẹ̀ sí ọmọ náà lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní ṣẹ́kẹ́ ni ó sì kú tí ó sì wọ́n náà wọ́n ní hadith yìí dọ́kọ̀ yọ wípé ẹni tó kú lẹ́yìn ẹlẹ kí ló fi yẹ yín pé síwájú kó tó kú ó ti ṣe táwọ́bà èyí ò lẹ̀ fi lè sọ́kọ́ máa lẹ́nu àmọ́ kò túbọ̀ sí pé jẹ́mọ́ sọ́kọ́ tó kú ìkejì òyìnbó torí pé ìtọ́nà sẹ́yìn ni pé ó kú ní kejì òyìnbó àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ ẹ̀lẹ́ tó kọ́ máa lẹ́ni nítorí wípé láàrin òun àtọ́ náà síwájú kí tó sọ̀kalẹ̀ ẹ̀rọ bí ó ṣe táwọ́bà àsìkò yẹn sì tó ṣe táwọ́bà àbí òtó ṣe ni àbí àbáwẹ̀ àbá aráwẹ̀ dáadáa kéré àbírò bá ní tẹ̀lé àtẹ́jọ́ òní sọ pé yóò wá kú díẹ̀ yóò wá yí padà àbẹ́ ẹ̀kọ́ ni tẹ̀gbáyé bí ní irú ẹ̀mọ́ ń tẹ̀lé ló àbí ó ti jẹ́ pé wá pé irú ẹ̀mọ́ ń tẹ̀lé tẹ̀mọ̀ bóyá ẹni tó so that benefit of doubt that benefit of doubt ó ní onímọ̀ ní onímọ̀ ní onímọ̀ ya ló kọ́ sọ pé wúwa mi bá yìí ẹjọ́ ìrẹsà so dẹ̀lílì tí wọ́n nìyẹn wọ́n ń bọ̀rọ̀ lọ. sẹ́rí tí bá ti parí ọ̀rọ̀ yẹn àwọn àgbé ẹ̀rí àwọn alákọ̀ọ́kọ́ àti ẹ̀rí àwọn ẹlẹ́kejì àgbéyẹ̀wò. tẹ̀pa ní méjèèjì alùsùnà ní sọ méjèèjì àwọn ẹ̀kọ́ ni. bẹ̀tọ́ sí bẹ́ẹ̀ alùsùnà ń sọlé alùsùnà ń sọlé ọ̀rọ̀ méjì tó takora wọn. a rí ọ̀rọ̀ kan tó wà rọ́ di asìrìtọ́ àmàlùkù. èyí káàrin ní tọ́tẹ̀sùn wọn asìrìtọ́ yìí ni tí ò lẹ́sẹ̀ lẹ̀. àwọn méjèèjì ò ní ṣe kí ni wọn lè kọ̀rẹ́ẹ̀tì nígbà tó ń pè nǹkan méjì tó takora wọn làwọn méjì ń sọ. ẹ̀jẹ̀ so wà ní correct láíláí nígbà tó yẹ pé méjèèjì takora wọn so now níta àwọn bá yọ níta àwọn bá lọ kátó wá fa ẹlẹ́ẹ̀kẹta tí ọkùnrin burúkú yìí tóun tí ò kẹsẹ́ nìkan kátó sọ lálùsílẹ̀ tóun sọ ń tiẹ̀ kátó fa tiẹ̀ yọ ṣé báyìí náà wọ́n ní wàlùkọ̀wà tí mo láyà ẹ̀lẹ́mùhà ìlàlọ́ wọ́n ní àti ìbọ̀tẹ́ ẹ̀dá ibi tí wọ́n parí ìrìn àjò rẹ̀ sí wọ́n ní kò sẹ́ nǹkan tó máa bọ̀ lọ́wọ́ abẹ́nìkan lẹ́tọ́ ọmọ kò dìde ẹ́ kódà àwọn tí ń bá yẹn wo tẹ́gẹ àwọn náà mọ ẹgbẹ́ parí àlámọ̀ni wọn sí àbọ̀mọ̀ wọn máa wọn àti ká máa sọ pé wọ́n mọjọ́ tí wọ́n mọ rúbi tó kù sí àbí àbí tí ó parí iṣẹ́ tó ṣe gbẹ̀yìn ìgbésí ayé wọn kò fẹ́ tọ́mọ̀. ẹni tí yẹn sẹ́wọ̀ tí ó sì jáde tí ó lè jọba abẹ́rẹ́ àwọn ẹ̀fẹ́ ìdàkùn táwọn wà ní wá ó sì lórí náà kò ní ìdìbò mi táwọn wà ó yẹ kó sọ pé lágbájá wà ní wá táwọn àwọn olówó ṣiṣẹ́ àpọ̀jù yọ òyìn náà kò ní nìyẹn bẹ̀rẹ̀ rú ẹ̀ tó gbájú ẹ̀ sẹ́kàn ló fáwọn ẹ̀ والخواتيم لا يعلمها إلا الله سبحانه وتعالى kọ̀sẹ́nì kan tó ń bẹ̀gbẹ̀ yẹn dá nígbà yóò kú ní lórí àfọ́nà ọba nìkan fanáhùn láàrin sábì nínú àyà wọ́n ní àwa ò ní máa ya ìlú ẹnìkan lórí tá lápapọ̀ gbogbo mùsùlùmí ọmọ àjẹ́nà ni wọ́n gbogbo mùmìnì ọmọ àjẹ́nà ni wọ́n wọ́n ní kọ̀ọ̀dá hùn náà ṣáájú ọ̀rọ̀ kòtọ́ọ̀rí annahum finna ní òmù lápapọ̀ láì dẹ́nì kẹta mẹ́ta á ní gbogbo kèfè rí o ọmọ náà ni wọ́n. min ghairi ta'yid fulani wọ́n ní láì ní dẹ́nì kẹta tàlẹ́ta láì ní dẹ́nì kẹta tàlẹ́ta pé kí ní lágbájá o wọ́n lẹ̀ gbọ́dọ̀ sí yìí àmọ́ ká ní gbogbo kèfè rí lápapọ̀ ọmọ náà wọ́n sọ orílẹ̀ bẹ́ẹ̀ ó lálàáfíà mẹ́rin ìrìta yìí ní fúlàní láì ní jẹ́nì kankan tàlẹ́tà nàkúlù àtọ́kọ̀ alkàfíwú na fi náà àwọn kẹfẹ́ yìí wọ́n wọ́n náà wọn mọ̀mẹ́nu na fi jánà àwọn mọ̀mẹ́nu wà jánà alẹ́ ẹ̀mọ́ ní ní àkópapọ̀ bẹ́ẹ̀ generally speaking a máa sọ generally speaking lákòópapọ̀ Ah, àkàní ṣe kíni àní ah, máa dá wọn tàlẹ́tà. qala ta'ala fil ọlọ́ọ̀bà àdékẹ́lá ń sọ nípa ìjẹ́nà ọlọ́ọ̀ni ìrìndẹ́t ní mùtùkì ọlọ́ọ̀bà láwọn ọlọ́ọ̀bà àdékẹ́lá adá ìjẹ́nà kalẹ̀ tí kìí ṣe kalẹ̀ fáwọn ta ni o àwọn olùpayọ̀ ọ̀rọ̀ ó túnmọ̀ sí àwọn olùdáhùn payọ̀ ọlọ́run ìdáná wàkọ́lá ti nà ẹ̀rí tó ń tó gbogbo àwọn bèbè yóò wọ ná ní àpapọ̀ òun ni pọ̀lú tààlà wà ìjẹ́t ti nà ọlọ́ọ̀ni iná apèsè ẹ̀ka rẹ̀ fún kíni fáwọn ọmọ apèsè iná kalẹ̀ fáwọn ọ̀rọ̀ ìjẹ́kìlì tàbí apèsè iná kalẹ̀ ajá kalẹ̀ fáwọn tẹ̀bìrì eléyìí wà nínú sọ́ọ̀tù alimọ̀rọ̀ ayé ara ọ̀gbọ́n tó kàyé one thirty three ayé ẹlẹ́ẹ̀kẹ́ tó kàyé one thirty one. فلا شك أن أن الكفار في النار من غير تعيين أشخاص إلا بشهادة wọ́n kò sí èméjì báwọn kèfèé yọ ọmọ lẹ́ni wọn láì ní jẹ́ nìkan tàlẹ́tà káwọn sọ pé lágbájá nù wọn á kà sọ generally speaking àkójọ papọ̀ mèrè ìta yìí ni àṣọ́ọ̀tì láì ní ṣekíni láì ní dáwọn sọ̀tà ní wọn ká máa dá ọkọ̀ wọn pé lágbájá ọmọ mẹ́rin tàmẹ̀dúwà ló ná ilà bí bá rẹ̀ pé ti wà ti ẹ̀yẹ bẹ́ẹ̀ ti dákọ̀ rẹ̀ àwọn bá rẹ̀ dákọ̀ wọn wàlá zaka anil mu'minina fil jannah kò sí ẹ̀mí nípa àwọn mòmìnì lápapọ̀ ọmọ àlùjẹ́nà ni wọ́n mi ò gbẹ́yìn ta yí ní àsọ́ọ̀sì láì ní tẹ́kìnì láì ní jẹ́ nìkan kan sàlẹ́sà nù wọn káwá sí pé lágbájá ṣùwáìbù ọmọ kìíní ọmọ àlùjẹ́nà ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ illa bi shahada àyàfi tá ti rí shahada a ti rí ìjẹ́rìí látọ̀dọ̀ ànábì lórí ẹnìkan particularly mimma la yantiqu anil hawa látọ̀dọ̀ ẹni tí èso ọ̀rọ̀ fẹ́ nú òun náà nẹ́bi wa hadha min at-ta'addudi ma'a Allah subhanahu wa ta'ala wọ́n ní irú ọ̀rọ̀ yìí èyàn irú máa ṣe báyìí èyàn ń lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń ojú ọ̀nà yìí ṣe kíni ń lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ìyẹn pé òun ní máa bá ọlọ́run ọba dájọ́ òun sì ní máa gbá sí ọlọ́run ṣe ẹ̀tí ọ̀rẹ́ náà ó ní wọ́n sọ pé ìtọ́ ẹ̀kọ́ náà ló ní so wọ́n ní nǹkan báyìí kí ẹ máa ṣe irú eré yìí èyàn ń lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run yẹn wọ́n ní haza wa haza min at-ta'addudi ma'a Allah subhanahu ẹnìkan specifically àní jẹ́ ìní lórí àyàfi tàbárí jẹ̀lú nìkan tó sọ wípé à lágbájá yìí o specifically ọmọ náà onìkan láti sọ bẹ́ẹ̀ wàlá kí n nana ṣùgbọ́n o nárùjú ni mo sì á máa ra kan dáadáa á máa ra kan jẹ́nà fún wọn ní eré ọ̀nà fọ́ọ̀kù ọ̀rẹ́ mo sì fáyà náà tí ó bá jẹ́ mi fọ́nà wá sí lọ. àwọn ti parí yẹn wọn tún fẹ́ bẹ̀rẹ̀ láwùjọ káfíńtì àdàn yíwọ àti ìdébẹ̀ àti ìpadàbọ̀ wọn bẹ̀rẹ̀. Now, pẹ̀lú eré ìbáyìí ó jẹ́ pé lọ́yẹ́ pé alùsùn wal jamaa yóò kó sí méjì lórí ọ̀rọ̀ ta ni lórí ọ̀rọ̀ àwọn kèfèrí àmọ́ lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọn kún sí méjì lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹnu kò ẹ̀dá kò mo fẹ́ ká mo fẹ́ ká dìdì mi nítorí kí n kó méjèèjì wá òní pé ibi tí alùsùn náà ibi mọ́sá àwọn màsáì tó bá ti yapa àwọn sọ yí pé àwọn. àbájọ pé irú ẹni bẹ́ẹ̀ jáde pé lọ́rùn sunna. Nàá nítorí pé àti kéníkejì ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ kẹfẹ́ pé àwọn alùsùnlẹ̀ náà máa ń sọ ó sọ̀rọ̀ kẹfẹ́ tó jáde kúrò ní ọ̀rọ̀ tó alùsùnlẹ̀ ń sọ. Ẹ tí ọ̀nà sáà ẹnì kéníkejì wọn ló lè lẹ́yìn tó para lé amẹ́kẹ́tàkà sọ ní pé à ọ̀rọ̀ yí orí tó rinlẹ̀ jù mú ọ̀rọ̀ lílé ìráyìí so nítorí ẹ̀rọ jẹ́ kí n kó wa wípé alùsùnà ní ọ̀rọ̀ méjì lórí mọ́sálà yìí torí ẹ̀ tá a bá rẹ̀ yẹn kan tọ́sọ ìkéníkejì àbí ìkan nínú méjèèjì ọ̀rọ̀ yìí kò tí jáde tó ní alùsùnà ẹnu máa ní pé asàrà yóò fúnra wa ni kí lọ gbára lé àìsàn gbára lé rè ní tẹ́mi lọ gbára lé rè tó wá lé tí ò gbára lé o èmi láàlẹ́ yẹn lórí àlàyé àlàyé tọ́ba wò tọ́ba wò nǹkan ó rí pé tọ́ gbára lé yẹn ti yó so tí tẹ́mi kì í báyìí lábàá lórí so tí ẹ bá ní àníyàn pé òun wá òdodo tó tọ́ níbi tá a bá ti jọ ń fọ̀rọ̀ jùlọ tó láàrin àwọn so yóò ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì eléyìí báyìí mo sọ wípé ẹjẹ́ àdì kankan mú àwọn àdùsùn náà yapa lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ rí wípé tí a lè sọ́kọ́ mọ ẹni ẹni àbí a lè sọ́kọ́ mọ ẹni wọn à yapa lórí ẹ̀rọ tó àlù kíbla mùsùlùmí. billahi aleikum ahmed tijani ọ̀dájú kíbla kírun àbí ọ̀dájú kíbla kírun ọkọ̀ yìí ká àbà kírun àbí ọkọ̀ yìí ká àbà kírun ṣe ti báyìí ọkọ̀ yìí ká àbà kírun. amadu jìjà ni wa kó sí kófúrú ọ̀yọ́ kó sí kínní kan àzọ̀kọ́ sọ ìyẹn lè kó sí tòótọ́ nítorí pé lẹ́yìn takúrú mọ̀ wá pa bí kúfúrí wọ́n pa bí kúfúrú àlè kẹ́sì pẹ́ẹ́nì kẹ́sì kéde kó ẹgẹ́ tó bá jẹ bọ ní máa jẹ lẹ́bọ̀ aláwọ̀ lọ́wọ́ ní ọ̀sẹ̀ sí a ní àwọn ìkẹta tó lè kọjú yẹn tó lè kọjú wa tàbí ní pẹ̀yẹ ní kéde yìí tó dà tó bá tó sí kéde yìí tó dà tó bá kéde yìí sẹ́ aláwọ̀ ìkẹta tó lè kọjú wa tí òfin tàbí ní pẹ̀yẹ ní kéde yìí. nínú ẹ̀ ó ní àlùfáà bíi tàwí kábù ẹ̀ ní ẹ̀sìn ti pé ó ti yáyà ìgbóyè yìí ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn ó ti àdìsí ànábì ó ti gbọ́yé ó ti gbọ́yé ọlá nìyàn pé òun fẹ́ òun fẹ́ sin lọ́ọ̀ba ọlá nìyàn rí pé òun fẹ́ tú nǹkan yẹn lójú ọ̀nà tó bá ẹ̀sìn mu ọwá sí àṣìgbọ́ rẹ̀ ọwá forí tùmọ̀ mí nítorí ẹ̀ ló fi ń fi ń sẹ̀sìn ẹjọ́ sílẹ̀ ọyàtọ̀ tẹ́gbẹ́ pé ọmọ ọmọ fẹ́ jẹ̀sí ọlọ́run bá ọmọ ọmọ fẹ́ máa ṣe àdíjì gbọ́ ẹgbẹ́ ọ̀tọ̀ pé mo fẹ́ máa ṣe àyàkùn àní gbọ́yé mo ọmọ fẹ́ máa gbọ́yé ságbó tó dì nítorí àti kéré ibú báyìí wúmọ̀ ọ̀tọ̀ ni pé ẹ mo fẹ́ mo fẹ́ gbọ́yé dáadáa bẹ̀sí mo ti mi tẹ́kì níbi ìtumọ̀ tí mo fún un níbi ìtumọ̀ tí bá dẹ̀ fún òun ni màá ṣe kí ni òun ni màá mọ ìdájọ́ lé lórí àbí ẹ̀rí ń bẹ fọ́ọ̀lẹ́ ó ti fi tàwíìlì o ọ̀pọ̀ gan dáadáa kódà àlìmámù lálìkáyì wọ́n kó wá nínú sẹ́kù wùsùlẹ̀ ìtìkọ́ yìí ahli sunna àdéhùn wa sàlàyé pẹ̀lú gbọ́lọ́ náà àmọ́ fún wa sàlàyé ni pé sẹ́rí aláwọ̀ kẹta ń pè ní mọ̀wání ọ̀sẹ̀kì àwọn kankan mẹ́tẹ́ ń pé ó lè kọ díyàn ká má ti pè ní kẹsẹ̀ yìí kódà kó ṣe kúfùrù sóra nìtò mo sọ wípé Ahmadu Tijani nínú àwọn ahlu kébìlà lọ́wà sóra nìtò náà tẹ́yìn bá wọ́n sọ pé ahmadu tijani ó kó sí kúfùrù á lè sọ kó wá náà ó ti wá kó wá kókó sí kúfùrù tòótọ́ ọwọ́ kú pé àwọn ọmọ wa ní òun tẹ̀sí àwọn nǹkan tó lè kọ́ díwá tàbí ní pé ẹ̀kẹ́ lórí tó pélé lórí. ọ̀tọ̀ ni pé à ń fi ẹ̀ pẹ́sẹ̀ kó sí kúfùrù àbí òkó sí kúfùrù sọ òkó wa òkó sí sọ ó lálàáfíà ó sọ ọ̀rọ̀ báyìí ó sọ ọ̀rọ̀ báyìí. àkọ́kọ́ tírèsì ọ̀rọ̀ yẹn náà tó sọ pẹ̀lú àwọn ìsìnkú tó lọ́làfíà ṣé kìí ṣe pé wọ́n sọ sí lẹ́nu ni kò sí yẹ̀yìn láì nìsí torí ńgbà míì náà àwọn míì àmọ́ kọtíra wọ́n sì gbó kọ èèyàn kẹsí ọmọ yìí pé àwọn èèyàn gba ti ẹ̀wọ́ gbé ẹ̀sìn ọ̀nà sáà tá a bá wá rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ kó sọ yìí àwa tírèsì ẹ̀ àwa wádìí ẹ̀ wádìí ẹ̀ wádìí ẹ̀ pẹ̀lú isnad pẹ̀lú àwọn ọ̀nà tọ́rọ̀ yẹn gbà wá àwọn àdìjọ́ yẹn làbí àpé á ọ̀sọ̀ ọ̀rọ̀ yìí tó tọ́ ẹ̀tí ọ̀nà sáà bá a ṣe máa ń dájọ́ léyìn lórí nìyẹn ẹ kọ́kọ́ fi orin lẹ̀ pé ẹ kọ́kọ́ wádìí náà pé sọ́sọ́ ọ̀rọ̀ yẹn tó tọ́ àbí ọ̀sọ́ kìlẹ̀ pàmò ara gẹ́ẹ́ kí ló wá wádìí sí ah, kí ló wá wádìí sí bò ebi dájọ́ ebi dájọ́ ọlọ́run la fẹ́ gbélé lórí àbí ṣé wọ́n ní kí ẹ̀ máa ṣe dọ́gbandọ́gba ni ah, subhanallah tọ́lọ̀ ọba àlekẹ́lá sọ tọ́lọ̀ ọba àlekẹ́lá sọ yìí pé láyé jẹ mẹ́rin nàkùn sànà àánú kọ́ọ̀ alá àlá tàdílù yẹ ìdílù hu àkọ́rọ́bù ní tọ́kọ̀wà wà yìí dá hakamtu fàdílù wà yìí dá hakamtu fàdílù ọmọ níta bàbá mi máa dájú ẹsẹ déédéé ẹgbẹ́ gẹjọ lè yẹ lórí ọwọ́ ní kámọ́ sí déédéé oníkámọ́ wádìí pé ó gbogbo náà mọ̀ wọ́n di amadu dání wallahi alùsùnà kí ṣe tẹ̀síìrì yàrá yẹn wọ́n kọ́kọ́ wá jìnnà wọ́n ní tatabut wọ́n ní ìfẹsẹ̀rinlẹ̀ tí ò ní sí iyèméjì pé ah, ẹni yìí sọ̀rọ̀ yìí tòótọ́ adẹ̀rí tírèsì dọ́dọ̀ rẹ̀ kó sọ níta àwọn kọ́wá ju rẹ̀ pé sọ̀rọ̀ yìí dọ́dọ̀ rẹ̀ kó sọ tòótọ́ àbí wọ́n wí sí lẹ́nu kọ́ sọ nítorí pé kí ayé lè kẹ́lẹ̀ fi kiri kẹ́lẹ̀ fi polongo báyé pé kódà ṣé wù sọ báyìí ẹ̀sìn ọ̀sán tàbá ti tó wí sí lẹ́nu kọ́ sọ ni tí èso òun lọ sọ àníkùn nídàájọ́ rẹ̀ torí tí ọmọ pátí ọmọ ẹsẹ̀ wọ́n kà ó sí lọ́rùn nítorí wípé ọmọ yìí pé báwọn bá ti sọ pé ṣéwù lọ sọ gbogbo èèyàn ló ṣe kéde ni ó gbà lọ́wọ́ àwọn tá a bá ti wá rí pé wọ́n wo sí lọ́dọ̀ ni ayọ̀pọ̀ nínú ọ̀rọ̀ tó ayọ̀pọ̀ nínú fáìlì ẹ̀ kìí ṣe ẹrú ẹnu ẹrú ẹlẹ́rù ni ẹ má jù ú. tábà wá rí pé sọ àwọn àti wá rò pé ẹ lọ́sọ̀ ọ̀sọ̀ rẹ̀ ń tòótọ́ ọ̀yà ẹ wá gbé ọ̀rọ̀ tí ẹ yẹn àbí iṣẹ́ tẹ ló ṣe yẹ káàdì rẹ̀ kó ṣe ń tòótọ́ ẹ wá gbé ọ̀rọ̀ yẹn àti iṣẹ́ yẹn àti àdìsọ́kàn yẹn ẹ sórí kìtàbù àti súnà ìdájọ́ wo ló mú. a subject ọ̀rọ̀ yẹn sínú Qur'an àti hadith irú ìdájọ́ wo lọ́lọ́run àtàlẹ́yìn fún ọ̀rọ̀ yẹn àwa rí pé ah, ọlọ́run bá ní irú ẹni tó bá sọ orú ọ̀rọ̀ báyìí àbẹ́ni tó bá ní irú kan báyìí àbẹ́ni tó bá ṣe irú báyìí àbánẹ́bí náà sọ bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ kúkúrú ni iṣẹ́ kúkúrú ni àdìjọ́ kan rẹ̀ ni àtúntì pé ó sọ ó wá kú ọ̀rọ̀ lórí pé ok ó ti wá wá establish pọ̀sọ̀ ń tòótọ́ ó wá kú pé ṣẹ̀rí àti wá gbé àwọn nǹkan kalẹ̀ o wípé tẹ bá rí ẹ̀tọ́ sọ ọ̀rọ̀ kèfèrí nínú mùsùlùmí abẹ́rí yẹn tó ṣe iṣẹ́ kèfèrí abẹ́rí yẹn kan tó ní àdìsọ́kàn kèfèrí àdádìsẹ́kẹ̀ bọ àwọn nǹkan wọ̀nyí ẹ̀ wò ó tí ọba ti sí lára rẹ̀ ìgbà yẹn tó gbàgbé kèfèrí ni àmọ́ tẹ bá ti wá lè rí àwọn ẹ bá ti rí ìkan nínú àwọn nǹkan yìí lára rẹ̀ tó ń ti bọ́ sọ̀rọ̀ kẹfìrí kò ní jẹ́ kẹfìrí àwọn náà ń pè ní màwá ní oṣù sí aṣọ aṣọ abẹ́rẹ́ sí máa wó lẹ́yọ kọ̀ọ̀kan pé sínú àwọn àwọn màwá ní òyì àwọn tó lè kọjú wa káàdì mẹ́pẹ́ ń kẹfìrí awò alákọ̀ọ́kọ́ tó kò sí lára rẹ̀ àwọn wò fínífíní kẹyẹ ká máa wò wúru wo o tó pàtà tẹ alárèdè fẹ́ pàṣẹ ìdájọ́ wúru lé lórí ẹjọ́ rẹ̀ náà àwọn èèyàn bẹ̀rù ọlọ́run àwọn èèyàn kí bẹ̀rù ọlọ́run ìdájọ́ ọlọ́run bá sì nídìí pé kíni kẹ́ kẹ́ kẹ́ kẹ́ dúró dédé gan kẹ́ ṣe dọ́gbadọ́gba bẹ́ẹ̀ bá ṣe dédé tẹ̀ bá dúró dọ́gbadọ́gba ẹ̀yin gan fúnra yín ẹlẹ́lẹ́ ẹlẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ taburú kan ẹ̀yẹ́ dìde sí taburú tó lágbára jaburú yẹn lọ nìyẹn. ẹ wá farabalẹ̀ ìdájọ́ ọlọ́run lẹ́fẹ́ gbélé yẹn lórí ọlọ́run sì ni ẹ páyọ̀ ọlọ́run bá bá dájọ́ lé yẹn lórí ẹ ṣe dédé tẹ̀sọ́lọ́ yẹn lọ pa ara ṣe dédé àwa wu alákọ̀ọ́kọ́ àwa wu alákọ̀ọ́kọ́ agbéyẹ̀wò lára rẹ̀ ọ̀nà wo ni sẹ̀rí àsọ yìí pé irú àwọn mẹ́niu yìí irú tí bá ń kọ́ díyàn kí ẹ mẹ́tọ̀ yẹn kébèrè yìí ẹyọ kẹta mú yìí ọ̀nà wo ni ṣẹ̀rí àníkáwò lára yẹn tí a sọ pé kí ní ìbẹ̀ lára àbí òsì lára ṣẹ̀rí àsopọ̀ nà kalẹ̀ o. fún bí àpẹẹrẹ sí abẹ́mú alhọ́tọ̀ tí kò ṣe mistake ni tí kò yẹ kó ṣe mistake sọ̀rọ̀ yẹn ni àbó ṣe mistake ṣiṣẹ́ yẹn ni àbó ṣe mistake wà ní sọ́kàn yẹn ni àwọn àwọn ìgbẹ́ ọ̀dà kí làwọn ọ̀nà ṣíṣe rẹ̀ kí làwọn mẹ́ṣọ̀ ṣíṣe rí àgbékalẹ̀ fún wa táàbì mọ̀ pé èyí táàbì mẹ́ni tó ṣe mistake àbẹ̀fẹ́ni tí ṣe mistake ẹ wò dáadáa tẹ bá wà ní pé gbogbo mẹ́jọ yẹn ẹ rí pé kò pé lára rẹ̀ a ẹyọ yẹn jáde nìyẹn tẹ bá tún wá rí pé ìkan nínú àwọn tíjẹ dé àti bóyá pé bẹ́ẹ̀ bá ti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti sẹ́nu ìjọba mistake ló ṣe tẹ bá ti rí lára rẹ̀ a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ò ní jẹ́ kí èkó mọ́ kódà kọ́ yẹ kọ́rọ̀ kò dùn lọ́sọ ẹ wá rí ẹ ẹ̀rí pé kò ìyẹn ò kó sí ẹ tún mú ẹlẹ́ẹ̀kejì àmì ẹ sọ òwe kí ni àwọn ọ̀nà tí yẹra gbé kalẹ̀ fún yẹn láti mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yìí abẹ́ tó lásìkò yìí o abẹ́ tó iṣẹ́ yìí o ìgbàgbé ló ṣe ẹ wo kí ló sùnwọ̀n tí yẹra fún gbàgbé ṣẹ̀dí àtó ló sùnwọ̀n fún gbàgbé o ó ní jàbàtà ọmọ tó bá wọn ọmọ rẹ̀ pé tó bá lẹ́jọ́ mẹ́ta áwúrú sùúrù ìtura mọ́hání nígbà pé yẹn mọ́ mọ́ lórí ka ọ̀tọ̀ nípa ọmọ nǹkan lórí ka ọ̀tọ̀ nípa ọmọ application rẹ̀ bọ́tẹ́ apply rẹ̀ wàláhì kò yí àwọn pípù yìí èyí lè mọ nǹkan fún bí àpẹẹrẹ sí irinṣẹ́ abẹ irinṣẹ́ tó ń fi ṣiṣẹ́ abẹ a lè mọ lóríkà àbá lè mọ lóríkà àbí a ní wọ́n fún yàn lábẹ́rẹ́ kíbẹ̀ lè kú àbí tàbá bẹ́rẹ̀ oorun tó bá fún yàn lábẹ́rẹ́ yẹn tán wọ́n wà tó fi lakọ̀ tó bá fún yẹn tán wọ́n wà tó fi rán ní tó fi wá ní yóò ní ṣe pẹ̀lú òwú kan tá máa ń lò torí bí iṣan àti abẹ́rẹ́ kan tẹnu rẹ̀ kọ́ báyìí wọ́n sì wá àwọn tó àwọn sterilizer tó fi sterilize ẹ̀ tàbí tọ́jú pé wọ́n ti kó sínú stabilizer kalẹ̀ kámẹ́bẹ̀rẹ̀ gbára lásìkò ó wọ̀rọ̀ fún ìyàrá kí n mọ̀rin tẹ́tẹ́ fi ṣiṣẹ́ abẹ bẹ̀ẹ́ tó sì tó kí wọ́n mọ̀rin tẹ́tẹ́ fi ṣiṣẹ́ abẹ lórí ọwọ́ ó túnbọ̀ sí pé mo lè ṣiṣẹ́ abẹ ó túnbọ̀ sí pé mo lè apply rẹ̀ ṣé mo mọ application rẹ̀ àà ẹ má jà kẹrí wàláì ìtàwọn túbù yìí ṣe yìí ẹjọ́ mọ̀ máa ń sọ pé ọ̀rọ̀ wọn tí ẹni tẹ́ ń ṣe yìí wọ́n bá gbọ́ lọ́ọ̀ yá nípa títà bàtà kan sọ gbogbo àwọn ọmọ tí wọ́n mọ ibi tí ó kọ wọ́n darúkọ ó kọ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá kọ́ lágbára tẹ̀lé káyì sọ wọ́n di ẹni tí tí wọ́n kà máa gbé kẹsẹ̀ ilé àwọn lọ́wọ́ bí ya burú ni eléyìí tí ń kà fún yín ní owó ọmọ application rẹ̀ ẹni tí ń wàláì kò yé ọmọ bá ṣe ṣe tàbíkù ọ̀tọ̀ ní kẹ́ ẹ mọ nǹkan lórí ìka ọ̀tọ̀ ní kẹ́ ẹ bá ṣe ń lò ó rò fún mi nítorí nǹkan ń ṣàlùmí kalẹ̀ fún yín kódà kí gbogbo màtẹ́rì àti ẹ̀rẹ́sọ́dí wíńdò ni ẹ̀rẹ́sọ́dí wíńdò ni ẹ̀ ní sọ́ọ̀dì nígbà tó ọmọ ń parẹ̀ mo lè ká gbogbo ẹ̀fọ́ sí pé nǹkan báyìí ó lò nǹkan báyìí tó ma nke tó dẹ̀ má wọn nǹkan lórí tó mọ̀ kọ wọn kó làwọn olè kó kalẹ̀ fún ọ kò túbọ̀ sí pé orí sọ wíńdò ó lè so kí ka nǹkan lórí ka kò túbọ̀ sí pé ọmọ application rẹ̀ kò túbọ̀ sí pé ọmọ sí apply rẹ̀ so yẹn náà máa sọ fún yín sọ fún yín pé níta ń ṣe ni níta ń bá ni pé ìyẹn lè kó sí ìyẹn lè sọ̀rọ̀ lẹ́nu ìyẹn lè sọ̀rọ̀ ìyẹn lè ṣiṣẹ́ ẹbọ ìyẹn lè ládìsọ́kẹ̀ ẹbọ tóun ti bẹ́ẹ̀ tó ti wà sábìsì kọ́sọ́ tóun ti bẹ́ẹ̀ tí ò ní máa jẹ́ lẹ́bọ mo wá ní àmọ́ wá sọ̀bjẹ́tì ẹ níyẹn sí àwọn nǹkan tá ń pè ní mo wá ní o tẹ̀kí lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá rí pé a sọ̀bjẹ́tì ẹ̀sán lákọ̀ọ́kọ́ a rí pé kò àárá àkọ́kọ́ yẹn a rí pé gbogbo àwọn mẹ́jẹ̀mú tó wà fún alákọ̀ọ́kọ́ a rí pé kò sí láàrin a jẹ́ pé àlè lọ alákọ̀ọ́kọ́ fún ni a tún sọ̀bjẹ́tì ẹ̀sán lẹ́kẹ̀ẹ́jì tó ní amnesia ṣé kò àtúwò gbogbo àwọn ọ̀nà wo ni ṣẹ̀rí àgbékalẹ̀ fún yàn láti mọ̀ pé onígbàgbé lẹ́ni torí ó tún lọ́nà níbẹ̀ bó bá débi pé wọ́n lè ka nìsíyàn fún wọn àmọ́ o lè mọ̀ àwọn màgọ́hìrù nìsíyàn o lè mọ̀ kí làwọn ṣẹ̀rí àgbékalẹ̀ láti mọ̀ pé ẹni yìí nìsíyàn lọ tẹ̀lẹ̀ sí o lè mọ̀ ọ̀gá rẹ̀ gan ọmọ nǹkan wá tán ká máa ń lọ wọn tó wọn tó ń kọ ọ̀rẹ́ darí kọ dọ́ọ̀mù bẹ́ẹ̀ bá sí kùránì kalẹ̀ fún ọ̀tọ́ òlé ọ̀gá àlẹ́gẹ́ lè dáka tí ò ní jẹ́gi sókè ayé bàbá bẹ̀rẹ̀ pé tọba tó wá sọ̀gẹ́dẹ̀ sí yẹn tẹ̀tún rí pé kò tó pàṣẹ ìyẹn náà ìyẹn náà ẹ̀ tó wá lọ sí gíní ẹ̀ tó lọ sí àlìkọ̀rọ̀ tí wọ́n jẹ́ ń pa ó tún ní àwọn táfi mọ ẹni tẹ́ jẹ́ ń pa náà kò yẹ báyìí nìyí sẹ̀rí àtún ní àwọn tó gbé kalẹ̀ gẹ́gẹ́ fún mazọ́hírù ìkọ̀rọ̀ àwọn kí láàmà fìmẹ́ntọ́ jẹ́ ń pa àtúgbò oòrùn náà kò sí lára rẹ̀ ó tún kú àlìjáàlù tí kìí ta láìmọ̀kan tí kìí pa láìmọ̀kan ní bóyá ni yóò tiẹ̀ mọ̀dájọ́ tó sọ bóyá kò tiẹ̀ mọ̀ kó rẹ̀ bọ́ọ̀lù òótọ́ gan kò bóyá kò mọ̀ pé òun ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹjọ́ rẹ̀ sábà yìí sì bóyá kò mọ̀ bọ́ọ̀rọ̀ kúbùrù lòún sọ bóyá kò mọ̀ pàdé ó kẹ̀yẹ bóyá kò mọ̀ kódà bóyá ọ̀rọ̀ pọ̀rọ̀ ìsìlámù ni ẹ̀rí yẹn lónìí tí nǹkan bá ṣe sí. ṣé ọ̀rọ̀ búrú náà ṣé àbáyé báwo yẹn mọ̀ sẹ́bẹ̀ ni kódà wọ́n sọ fún ọyọ́ ju àwọn sọ. ṣé ọ̀rọ̀ búrú náà ṣé àbáyé báwo yẹn mọ̀ sọ ni. kò sí. kí ẹ bá sọ fún pé bọ́ọ̀lù sọ òun ṣe wá pé yín tó ṣe rẹ òun pa nẹ́bì ni òun pé irú tí sọ́nà mọ̀ pòjútó ọlọ́run nígbà tí wàhálà dé ìyẹn ọlọ́ọ̀lù yẹn máa ń pè yín pé yá Rasulullah ṣe pé àwọn èèyàn láwùjọ wa ìkódà àwọn òsì ẹ̀mọ̀ pẹ́ bọ́ọ̀lù àwọn òsì àbámọ̀ ni

àtàwírì náà tó wá láwọn màdọ́ yìí nígbà tí a bá wá subject gbogbo àwọn kìíní yìí sí lẹ́yọ kọ̀ọ̀kan tí a bá wá rí pé kò sí kankan nínú àwọn condition yìí tẹ́lẹ̀ tó lè tó wà lára rẹ̀ ìgbà yẹn lẹ́tọ̀ wá gbẹ́dájọ́ káàfì délé lórí ó túmọ̀ sí méjì àtúgbà ẹ̀jẹ̀ káàfì ilé yẹn lórí èyí ó pa su àwọn stages kan. kéèyàn tó ó láwọn prerequisite kẹ tó lè pè yẹn ní káàfì o so látara báyìí. <coughs> Ah, nítorí àsìkò láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù ẹjẹ́ kí n fi sáré yanjú ẹ̀rí àwọn méjèèjì tán mọ́ wa tí ó ra ní sí ẹ̀rí pé mo ní kò sí ágímẹ́ǹtì lórí ọ̀rọ̀ mùsùlùmí tó jẹ́ àlù kíbla eléjì dàbà kan pé ń kébèrí òun ẹ̀jọ́ ọ̀nà náà máa ń sùn sí ibi tágímẹ́ǹtì wà ní ẹni tó jẹ́ kébèrí àwọn àbá kan ní ẹni tó bá jẹ́ kébèrí o òun ò sí nínú àwọn tá sọ wípé a lè jẹ́ ìrìnlẹ̀ lórí àwọn àbá kan sọ pé ìrìn tó bá jẹ́ pé kèfèrí ni a jẹ́ ìrìnlẹ̀ lórí àwọn àbá kan ní kódà kèfèrí náà wọnú wọn a jẹ́ ìrìnlẹ̀ lórí òun kálukú ti mẹ́rí ẹ̀wà ṣé wá rí ẹ̀rí àwọn alákọ̀ọ́kọ́ yẹn tẹ́rí àrọ́jì fífi mas'ala wallahu a'lam eré tó rinlẹ̀ jù nínú mas'ala nínú ọ̀rọ̀ méjèèjì ọlọ́run ní mọ̀jù òní pé kódà kèfèrí ìyọ̀gbọ́dọ̀ sọ́kọ́ mọ́ huwa alqawlu rajih gbóná ẹlẹ́ẹ̀kejì yẹn onígbóná tó lẹ́yìn ẹ̀jù kí ló fà á torí ẹ̀jù tá a fẹ́ gbé yẹ̀wò ni èyí pẹ̀lú bẹ́ẹ̀ lọ. kalla wallah ìyàtọ̀ nbẹ mo léyìn ẹni sọ wípé lágbájá tó kú kèfèrí ni kẹ̀lẹ́bà mi kéde pé yẹn ń sákọ́ a lè sọ pé kèfèrí ni yẹn bẹ̀t ó yàtọ̀ fún ká sọ pé ọmọ ẹ̀nà ni. káfà an taqula innahu káfíìn ó ti tó kọ́ sọ pé káfíìn ni

á fún yẹn ní àmọ́ fún yẹn tó pilẹ̀ níbi ìgbédájọ́ káfíìrì léèyàn lórí kìí bí ìgbédájọ́ ìjọmọ ẹ̀dá lórí. kò sẹ́ni tó hájú wípé ẹni tá a bá rí tó kú báyìí nìkì tá a pé gbogbo iṣẹ́ ayé rẹ̀ kéde nínú fi ṣe ìdájọ́ pilẹ̀ tá a gbélé lórí ni pé sí wa ni pé mẹ́ta ó kú ní kéèkó yá bí ìdájọ́ ìpìlẹ̀ ta ló fi mọ̀ nínú ìdájọ́ ìpìlẹ̀ rẹ̀ pé ní ìpìlẹ̀ rẹ̀ wọn ọmọ nẹ́nu ìdájọ́ ìpìlẹ̀ ọmọ náà ó yàtọ̀ fún ìdájọ́ ìpìlẹ̀ pé kí èso ilé yẹn ìdájọ́ ìpìlẹ̀ pé kí èso rí ni a ní ẹni tó kù yóò káàsì òní. a bá ká ọmọ nẹ́ni lónìí lónìí tí ọba ẹni torí ìdájọ́ pilẹ̀ àní ìdájọ́ pilẹ̀ wà àbíkébù sí di ìdájọ́ ìpè ẹ̀yìn tòfò àbí ìsìlámù nílẹ̀ fún yà kò wà àbíkébù sí di ìdájọ́ pé ìpè ẹ̀yìn lọ́mọ náà àbíkò ẹ̀yìn lọ́mọ àlìjẹ́nà. torí pé ọlọ́wọ́ bá ma àwọn ọmọ ẹlẹ́tọ̀ àlìjẹ́nà ọba tẹ̀ ti mọ̀ wọ́n ọlọ́wọ́ bá lè gàdì wọn síwájú kó tó dá wọn gan síbàtí ànábì ádámà. àdìsọ́ wa lùmùkọ́ àdìsọ Aisha ni ìgbàdá Aisha rí ọmọ kan tó kú ọmọ kékeré ní ìṣúrù mi àsọfíìrì jánà ọmọ yìí ẹyẹ olóńgbò kan nínú àwọn ẹgbẹ́ àjánà ni arábìnrin káàyì lọ́sọ̀ bẹ́ẹ̀ máa ó lè jẹ́ nǹkan mi ó lè jẹ́ nǹkan mi tó yàtọ̀ sí tó ń sọ ọjọ́ ṣẹlẹ̀ sí. Ànábì sallallahu alaihi wasallam inna Allaha khalaqa al-jannata wa khalaqa laha ahlan fa hum

àwọn sábà wọn bèèrè lọ́wọ́ lẹ́bi tí ọ̀dà ìgbà tọ́wọ́ ní báyìí fàfíìmọ̀ làámẹ̀ àwọn sábà òní kálẹ̀ jùmọ̀ kókó wọn fún wọn nítorí pé wọn pàrọ̀ bí ní òlé mọ̀ fàfíìmọ̀ làámẹ̀ kí wọn náà ti jẹ́ sí ìgbà yẹn nígbà tó ń pẹ́ ẹni tó wọn náà lọ́ọ̀tì mọ̀ ẹni tó wà jẹ́ kí làwọn ẹ̀dá aláàmú sí ẹ̀já lórí kádàrá káwọn bí sí àti ẹ arábìnrin ni ẹ̀mẹ́lù ẹ máa ṣiṣẹ́ ni o tó lè fàkúnnú mú yẹ sọ́rún ìmọ̀ òkúlẹ̀ kọ̀lá ọlọ́wọ́ bá àdékẹ́lá máa ń ṣe rọrùn fún kálukú iṣẹ́ àyè ibi tọ́nà bá àdékẹ́lá bá dá fún ẹ̀tọ́nà bá àdékẹ́lá bá dá fún màá tọ́ba dá fún màá jẹ́nà tọ́ba dá gẹ́gẹ́ fún jẹ́nà iṣẹ́ àjẹ́nà ni ó máa rọrùn fún àpẹẹrẹ tó fi mọ̀ nù ẹni tọ́nà bá dá lọ́mọ ná iṣẹ́ ẹ máa bá ìdájọ́ asùn ni pé kèfèrí ni kì í ṣe pé ìdájọ́ asùn ni pé ọmọ náà ni. náà ẹni tí wọ́n mú ọ yìí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé àìsùnmọ̀ màrọ́ tàbí kọ́bìrì kò fà bàbá sí ìhùbì náà pé gbogbo bàtíkà tó ọba kọjá <coughs> níbi tààrí àwọn kèfèrí máa fún wọn nínú kọ́ máa náà ni wọ́n <coughs> máa fún wọn nínú kọ́ máa náà ni wọ́n eléyìí báyìí nínú àwọn ẹ̀mọ́ èmò nìyẹn fún bí àpẹẹrẹ sí èyàn kọjá níbi sàárè mọ́bọ̀ nísìn àbí bí sàárè tá ń ṣe kíni tí wọ́n ń sin àwọn kèfèrí sí tọ̀ kéde mùsùlùmí alẹ́ ah kàìkàìkàì àwọn ọmọ náà rèé tó túmọ̀ sí kẹmọ̀ sọ pé Jákọ́ọ̀bù nù wọn Jákọ́ọ̀bù Jákọ́ọ̀bù ọmọ Pọ́ọ̀lù ọmọ náà ni ọ́ tí ń gbẹ̀gbẹ̀ lé wa tó túmọ̀ síbẹ̀ mi àyà nà báyìí ẹ kọjá mi sáré wọn ẹ sọ pé ọmọ náà ni wọn nítorí pé àwọn tó ti sílẹ̀ kí ni wọn o kèfèrí àdìsọ́pá sọ pé ó tọ́ka sọ pé gbogbo kèfèrí kí ni o ọmọ náà ni wọn so ibi tí dẹ̀lú yìnyẹn lọ nìyẹn tábà wa, wọn kọjá mi sáré wọn lápapọ̀ àwọn ọmọ méjì ni o ọmọ náà làwọn tó wà ń àmọ́ kí wọ́n sọ wípé ah, Samuel o ọmọ Rebeka tó kú jẹta ọmọ náà ni ọ̀hún. Ah, ìyún àìyésù ni ló fi jẹ́ pé tọ́wọ́ ẹgbẹ́ kò ní máa sí yàtọ̀ láàrin wípé èèyàn kan jẹ́ tọ́wọ́ ẹgbẹ́ kò ní máa sí yàtọ̀ láàrin ẹni tí nọ́ọ̀sù wálé lórí ẹni tí ṣàhádà tí jẹ́rìí ànábì wálé lórí ni wípé tánàbì ti dákọ̀ wọn ni ànábì kò sí fáyídà fún kánàbì ẹ̀jẹ̀ máa dákọ̀ pé àbú àbú làábì ọmọ náà ni àbú jáàlì ọmọ náà ni nítorí pé ọ̀dà kí wọ́n ní ìyàtọ̀ ẹni tánàbì àyánà tánàbì dákọ̀ wọn àtàwọn tánàbì ọ̀dákọ̀ understand the argument ní mo ní kíní kan tí mo fẹ́ hìtì náà yẹn anabi sallallahu alaihi wasallam ó ní mà wọn kakọ́ ọmọ náà ni wọn anabi ní mu wọn. tó bá jẹ́ sí pé a ní bùkátà sí pé ká máa dúró lórí àwọn tánàbí néèmù ni tánàbí dákọ̀ wọn pé àwọn nìkan la gbọ́dọ̀ bóyí pé àwọn ọmọ náà rèé tó wáyé pé a ní bùkátà síbẹ̀ ni kò sí fáyidà ní kánàbí máa néèmù wọn mọ́ nígbà pé káwọn gẹ́gẹ́ lè sọ yí pé kíni táwọn gẹ́gẹ́ lè sọ́kọ́ nẹ́ni wọn láti bá lẹ́bi néèmù wọn tó wọ́n lè lẹ́bi ẹ̀sẹ̀ wọn néèmù wọn kan sí nígbà tó pẹ̀lú gẹ́gẹ́ lè bọ́ta kéni Joshua ọmọ nẹ́ni sẹ́lá níbi báyẹ̀ pé kò sí fáyidà àti káàrẹ̀ ilé ẹ̀sẹ̀ wọn máa fún wa ló kọ àwọn kan kò yẹ báyìí níbi kò sí fáyidà níbi káàrẹ̀ bíi kọ́mọ ẹ̀sẹ̀ wa fún wa ló kọ àwọn kan pé lágbájá so àwọn tánàbí ń fún wa ní okọ̀ wọn yẹn ẹ̀rí ni pé ọlọ́run ọba àlékẹ́ ti fi ààyè tí wọn ó ti fi hàn nẹ́bi pé àrẹ́bì tí wọn pọ́nmọ́ náà wọn àrẹ́bì fi ń fún wa lérò pé ẹ má dá òtún eléyìí o ọlọ́run ti fi títí ẹ̀ hàn ìmọ̀ kọ̀ọ̀kan nítòótọ́ àmọ́ náà fi hàn mí pé ọmọ rẹ̀ lágbájá abẹ́ẹ̀kọ́ ni lórí ẹni kìí gbogbo kèfì rí tọ́wà lásìkò ànẹ́bì sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ ààbò tó bá jẹ́ sí pé gbogbo wọn náà la lè máa há ìjẹ́ ọmọ náà fún ni kò sí fáyidà níbi kánàbí ẹ̀sẹ̀ máa wá dá àwọn kan sàlẹ́sà láàrin wọn mọ́ kò sí àǹfààní níbi kánàbí ẹ̀sẹ̀ máa dá àwọn kan sàlẹ́sà mọ́ nítorí pé gbogbo wọn náà tẹ àtàwọn tó dá àtàwọn tó dá sàlẹ́sà a lè há sàdúkẹ́tì ọmọ lẹ́yìn wọn lọ́wọ́ so eléyìí báyìí òun tí ẹni sáwọn nìkan ní kèèdè rí tó wà lásìkò ànábì tó wáyé báwọn nìkan lànàbì wá já ọkọ̀ ẹgbẹ́ lágbájá ọmọ nẹ́ni tábẹ́jọ́ wọn nẹ́ni ẹgẹ́ bó jẹ́ ní kí àwọn mùsùlùmí tó pọ̀ tọ́wà láyà nẹ́bi pọ̀ lálẹ́bí sì dáwọn kan sàlẹ́sà kọ́ màlì jẹ́ nẹ́ni wọn tí a sì gbọdọ̀ sọ pé àwọn yòókù tárẹ́bí ọ̀dàkọ̀ ẹ̀ tá a gbọdọ̀ fi ọlọ́mà jẹ́rẹ̀ yàtọ̀ fáwọn tí àrẹ́bí dákọ̀ bẹ́ẹ̀ ni yàtọ̀ fáwọn tárẹ́bí dákọ̀ gẹ́gẹ́ bá a ti sọ pé nìkan ọmọ àlìjẹ́nà ni yàtọ̀ fáwọn tárẹ́bí dákọ̀ nítorí pé àmọ̀ ìpín ọlọ́mọba nìkan fi ipò wọn àmẹ́bì

mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ àlùjẹ́nà ni kódà kọ́ yẹ pé ọmọ bá sí ọmọ náà bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó lé kò sí mùsùlùmí kan jíjì gẹ́ni tí ó ṣe gbére lónà àbí mùsùlùmí kan jíjì gbére lónà ni. arábìnrin ni wà iná àhàjákò ẹlòmíín nu yóò ti máa bá sí ọmọ àlùjẹ́nà yóò ti máa bá sí ó sọ pé kẹfì rí ni iṣẹ́ ọmọ náà ní ṣe iṣẹ́ ẹni tó fi ní àlùjẹ́nà ní ṣe bọ̀ díẹ̀ ló kù tó kù tó wọ náà ní kádà ọba sí kíni ní kádà ọba ọba tó rẹ̀ ní kádà ọba ọba tẹ́kì ẹ̀ kára ọba tẹ́kẹ̀ kára agba wájú ẹ̀ báyìí yóò yí sọmọ àjẹ́nà yóò dẹ̀ bọ̀ sí yóò dẹ̀ sẹ́mọ àjẹ́nà yóò dẹ̀ kú sórí ẹ̀. irú yẹn irú yẹn irú yẹn tánàbí ni yóò máa ṣẹlẹ̀ yẹn tánàbí rẹ̀ yín ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ sáwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pẹ́jọ́ ti máa bá gbèsè ayé rẹ̀ bàbá yẹn tó wá kù díẹ̀ tí ó kù tó ìṣẹ̀lẹ̀ yẹn kí ló fún ẹ ní garanti kí ló fún ẹ lásọ̀rọ̀ torí pé báyìbù ló ń sọ yẹn ìkọ̀kọ̀ nìyẹn kó sọ kò yín sẹ́ni yẹn wà lẹ́yìn tó kú tán kó sọ pé ń jìyà lọ́wọ́ báyìí alábì nìkan ló sọ fún akẹ́yìn tó wà nù sàárè yìí ń jìyà abẹ́kọ́ ni torí pé kódà kó sí kódà kéèyàn sí sàárè yẹn kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì yẹn pẹ̀pẹ̀ sóò lẹ́rẹ́ sí ń jìyà nù sàárè kásí yẹ̀pẹ̀ kú lórí ẹ̀sẹ̀ ọya ọya sàárè ni àti wá sí yẹ̀pẹ̀ kú lórí ẹ̀ sóò lè rí lórí màbí ń jìyà bí torí pé ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú tọ́mẹ̀yìn ò lè fojú rí ni lórí pé àlẹ́bí ní máa fún wa ní ìrọ̀pẹ́ lágbájá yìí o wọ́n ń jìyà lọ́wọ́ nù sáré o àwọn lágbájá yìí o wọ́n ń ríkẹ̀ lọ́wọ́ nù sáré o nítorí fi àjàwé lè lè abẹ́ ẹ̀kọ́ ni. nínú àwọn ìdí yàtú lọ́wà nínú àwọn tó pamọ́ lọ́wà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá wà lè rí tánàbí akọjá mi sáré rẹ̀ tánàbí lọ́mọ àjẹ́nà ni àbọ̀ máa ń nẹ́ni tánàbí lọ́mọ so ilé tí wọ́n wá sọ pé ọmọ náà ni o kẹ̀sì ní tó kú sọ́kọ́ ọmọ náà ni o ta ló fi hàn wọ́n tó sọ pé ọmọ náà ni. nà kí lẹ́ bí lẹ́sì ẹ ẹ kú sórí kẹ̀sì rí nǹkan hàn sí wọn nìyẹn sẹ́mi tó hàn sí ẹ kó kú sórí kẹ̀sì rí ṣé oní ọ̀nà pìtẹ́tà sọ̀rọ̀ àti wípé kò túbá ẹ́ tọ́ ó ọmọ yẹ anábìsọ̀ lọ́sàn-án tẹ̀sí pé agbẹ́ǹkà yẹn á pọ̀ ó mọ̀ tàbí ibi sọpẹ́ lèmi ọmọ bá iṣẹ́ ọmọ nábọ̀ yóò kù díẹ̀ kó kú báyìí yóò sì yí padà ẹ̀yin òsì nímà ṣé bá nìsí ṣé léyìí báyìí òun ni ọ̀rọ̀ tó wà níbi masala yẹn ṣé bá nìsí yàtọ̀ fún títí mùsùlùmí tẹ́lẹ̀ yìí tiẹ̀ wá tóun tiẹ̀ wá ń ha tóun tiẹ̀ wá ń ha ọmọ náà fún tó tún ọmọ sọ pẹ̀lú confidence pé títí ẹ̀jẹ̀ ti dájú náà kò sí bí ìgbà wípé bí ìgbà wípé iná jẹ́ family house wọn. bí ìgbà pé iná jẹ́ family house wọn tó yẹ pé yóò pé má wọrí àọ́ wọlé jàbàtà tẹ kò sí tó le kódà bẹ́ẹ̀ máa sọ pé family house yẹn gan wàláì wọlé kàn lábùkù tí ò sì ní wọlé torí àwọn tó ju ọlọ family house yìí bẹ tó sọ pé àti ah, tó wíru kò sì ní wọlé àbí ẹ̀kọ́ ni. tí a máa sọ pé ó ti ẹ̀jẹ̀ ti dájú náà kò sẹ́ni tó lè bá àbáyọ wọlé ni mo sọ yẹn o ìwọ bàbá ní hypocrite ni ìwà ní fáàkì nìyẹn báwo ni wọ́n ti máa sọ yí pé títí ẹsẹ̀ ti dájú náà kò sí tó lè bá sọ kò sẹ́ni tó lè bá sọ o lọ́wọ́ náà mo sọ yẹ oúnjẹ ti dájú náà mo fi Allah búra áá wà láwùjọ tó ń búra bẹ́ẹ̀ áá ah! tó bá rí ògbèdà tí a mọ̀ sọ bá jẹ́ pé àdínú ká mẹ́rin sínú nàbí dáwù báwo bẹ́ sínú nàbí dáwù ìníwulẹ̀ ìníwulẹ̀ káwọ́ wọn lásìkò méjì tán àmẹ́jẹ kàrọ́ra fátẹ́gùn fi irú nǹkan báwo ló tẹ̀lẹ̀ kí ẹnìkan sọ yìí pé lágbájá ọlọ́wọ̀ lè forí jẹ láyé kò lè ọlọ́wọ̀ kò lè àwọn méjì sì kú ọlọ́wọ̀ bàlẹ́ kẹ́sì gbá méjì dìde lágbájá yìí pé ò lè ọlọ́wọ̀ báyìí bá báyìí ń pa rẹ mo forí jẹ ọlọ́wọ̀ lọ irú ẹ̀rẹ́ yìí náà sọ yìí tó sọ pé amadu jìdá ni pé kò sẹ́ni tó lè bá fàyọ̀ wọ̀ rẹ níjẹ́ tí ń sọ pẹ̀lú pẹ̀lú confidence àfi bí ìgbà wípé ọlọ́wọ́ bá lè káàdì sí fáìlì àwọn ọmọ náà ó ti wá rọ́pò amadu jìdá ní bẹ́ẹ̀ tí wọ́n ti tẹ̀ síbẹ̀ ẹ́ àdìsí ọmọ ẹnu sínú nàbí dáwù tí ó bá ní ti kò rí rí musa ní òrí rí òní bá ní ti yìí so wàláhì bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn jẹ́rí bẹ́ẹ̀ ni ṣe máa ń sọ̀rọ̀ yìí alùsùnù kì í sọ̀rọ̀ báyẹn ẹ̀sìn ọ̀nà sábà ń ṣe because àwọn ẹgbẹ́ mẹ́tọ́ ẹ pé òtún wọn búra lórí tó ẹ pé ò rí sójú báyìí ẹ dẹ̀ kún fọlọ́ bàbẹ̀ yín mo fọlọ́ bàbẹ̀ yín ta ló sọ yí pé ta ló sọ yí pé amadu tijani ò lè wà nú àwọn tó ń sànẹ́bí sọ yí pé ọ̀yẹ́sù kọ́ alẹ́ ti dábù náà ta ṣé bá ní sí tọ́ ma ìgbà tó fẹ́ kú tọ́ ma rú ní tó ṣẹlẹ̀ sí kódà kọ́ sẹ̀mí pẹ̀lú ẹ̀gán ìyẹn lè yóò ti yọkú báyìí ẹ̀ sí nímọ̀ kó ti yí padà abẹ́rẹ́ mọ̀ ní ìwọ ma ti ṣẹlẹ̀ sí ní gbogbo ayé ni. ṣé bá ní sí kí ẹ̀ máa sọ pé kí tiẹ̀ tiẹ̀ ti dájú ná mo fi aláàbúra kò sí ẹni tó lè tẹ́ ní o ó tiẹ̀ kò tiẹ̀ sí yóò wọlé ni mo sọ o yóò bí àyókù ni mo o yóò wọlé ni mo sọ o kò sẹ́ni tó àà ah, ah. ọ̀rọ̀ burúkú ló ń sọ yìí wàláì ọ̀rọ̀ ó dàbọ̀ ọkọ̀ òtúbá wàláì ó dàbọ̀ ọkọ̀ òtúbá sọ abẹ́rẹ́ wọn bá lè jọlá kọ́lọ̀ wà kó sànú wa kọ́lọ̀ wà lè jọlá kó mú wa dúró insha Allah ta'ala bóyá tó bá di next week before ká tó máa fọ́dà ká tó máa tẹ̀síwájú lórí àlàyé tá à ń bá lọ mo lè kọ́kọ́ kà ẹ̀rọ ọdún sábà ìgbòrò kọ́kọ́ kan mi mi rò pé bóyá màá tiẹ̀ kan lálẹ́ ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi mọ̀ pé bóyá màá tiẹ̀ ẹ̀rọ ọdún sábà ìsìn so ẹ̀rọ pé bọ́ọ̀rọ̀ yíyẹ máa ń rí nìyẹn so nítorí ẹ̀ mi tiẹ̀ mi tiẹ̀ sí rò pé bóyá màá kan lálẹ́ ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tọ́rọ̀ padà wá ndc yìí mo rí pé ọ̀yẹ̀ kìkà tó rí irú kéèsì yẹn ọjọ́ irú kéèsì tí dàbàlá ń sọ pé tó ń sọ pé amadu jiyani yọ wọ náà túláàsì ni irú náà lọ ṣẹlẹ̀ lásìkò nínú hadith yẹn kí sọ pé ó fi ti pé lágbájá yóò wọ ọ́nà tó láti ọlọ́run ní foríjì tọ́lọ́ ọba àlẹ́ gádẹ̀ foríjì lọ́jọ́ gbé láti yáàmà tọ́lọ́ sì ní kí wọ́n sọ́sọ́ sọ́sọ́ lọ́rọ̀ burúkú sí kàbàtà sọ tọ́lọ́ nípa wọn wọ́nà lọ. mọ́nìlì mú tàyà yẹlé allah sọ́rọ̀ ní fúlàn. hadith anabi sọlá sọlá ní sáré nígbà alátọ̀nà náà ọba tọ́lọ́ sọ pé tàlẹ́ náà ti ń ṣe bí fóun tóbi jẹ̀mí ọlọ́wọ́ bá rọ́tọ́ gàjẹ́ náà ti sọ pé èmi ọlọ́wọ́ lè foríjì lágbájá bàbá wa lọ́lọ́pàá tó fi mọ́lọ́ ni àbò níyà tó fi jọlọ́ tó fi sọ dìkúlì sọ̀rọ̀ ha dimitri fam tó fi sọ wìtì pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pé òun gbogbo ẹnu sọ kúnnu báyẹn à subhanallah sùn ọlọ́run bó sànú ọlọ́run bá nìkẹ́ lónìí jẹ́ kánú àti jàbátá àtàwọn ọmọ rẹ̀ ọlọ́run bá nìkẹ́ lónìí wọ́n mọ̀nà kìí sábà rọrùn wàláì ẹ̀ǹpa ti kà pé àwọn ní bídíà wọn kì í sábà fẹ́ túbà lórí bídíà wọn ẹ̀tí ọ̀nà sábà yìí sì ṣe sọ pé inna Allaha hajjaza tawba an kulli sahibi bídá hatta yada bidata ní tó fà jíjà bàtà òfin tí òfin ti túbà nìyẹn kìí rọrùn káwọn bídíà tó pé wọ́n rò pẹ́ sí làwọn sí ẹgbẹ́ jàbàtà rò pẹ́ sí lòun ṣe rí àkídà tí ń pèpè sí òun wọ́n ti kọjá bí ilẹ̀ lálẹ́ ìtẹ́kẹ̀ jú bí ìgbà pé so ẹ̀dá kò sẹ́ni tó so bó ṣe máa ń rí so ilẹ̀ rí wọn bá wí ìgbà táwa náà wà ń so àmọ́ ọlọ́run ọba tó fọ̀nà mọ̀ wá tó fọ̀nà mọ̀ yín náà títe mí mo fi ọlọ́run ọba tó dára múra títe mí lèmi lèmi fi jákàmù náà kúnnú ẹnì kankan kéde bá rọrùn ọjà bàtà kan rí tí ń lejú ti ṣe kíníkan wàláyé ó rò pé tóun ṣe dá nípa ó rò pé òun dúró sí ni ó rò pé bọ́ yá ni so kò yé ni gbogbo tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tí ì ṣe mo kì í kílẹ̀ ń ṣe kílẹ̀ kílẹ̀ kílẹ̀ fọ́rẹ́ rà kílẹ̀ fọ́rẹ́ wàláì mo fọ́nà wàbúra ẹ ẹ mọ̀ kọ́rọ̀ wá bẹ́ẹ̀ mi nígbà tá wà bẹ́ẹ̀ ní irú ẹ̀ yìí. ibo lè yín ti fẹ́ dàbẹ́ àkínà yàrá tẹ́lẹ̀ kọ́ tíra lé lórí tí mo kọ́ tíra lé lórí. tí mo kọ́ tí àkínà tẹ́lẹ̀ kọ́ tíra lé lórí ní irú ẹ̀ yìí irú ẹ̀ yìí. so ló fi jẹ́ pé ìwúgba ojú tiwa náà le gan wàláì àṣírí àṣekò so bẹ́ẹ̀ bó ṣe bó ṣe bó ṣe bá ṣe le tó ń gbà yẹn tí mo fi lè túbá lórí àkídà yìí lèmi kí jákà mọ̀ nápẹ́ ni tí bá rẹ̀ nìkan tó lè ṣe mọ̀ ń fisi pòṣíṣàn nígbà yẹn pé kò yé ni wà láì ó rò pé kíní ni tó tó lọ ń bá ní kó yé òun náà padà kò sẹ́ni tó fẹ́ ṣe rí bú àbẹ́nìkan tó fẹ́ ṣe rí bú ni àlẹ́ láì kò sẹ́ni tó fẹ́ ṣe rí bú ṣé bá ní tuntun abẹ́ náà bá lè pẹ́lá kọ́nà bá kó sí gàgà ojú àwọn ọmọ yìí kó sí gàgà ojú àfa náà ṣé bá níbi ìṣó kọ́nà bá lékelá kí ó fi ọ̀nà mọ̀ wọn kọ́nà bá lékelá kí ó má jẹ́ kí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí pàdé ọlọ́run ọba la ilaha illallah ọlọ́run ọba lékelá kí ọba fún wọn lómi sùúrù ọlọ́run ọba lékelá kí ọba ràn wọ́n lẹ́mí la ilaha illallah أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أهل الله فلا تدعوني بين